الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول المصنف رحمه الله تعالى باب من بر والديه زاد الله في عمره قال حدثنا أصبغ أصبغ بن الفرج قال أخبرني قال أخبرني ابن وهب عن يحيى بن أيوب عن زبان بن قائد عن سهل بن معاذ عن أبيه قال قال النبي صلى الله عليه وآله وسلم من بر والديه طوبى له زاد الله عز وجل في عمره حديث على قوي ọmọ alábí àkọlé pé ọ̀gbẹ́ni tí wọn ti ń ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá wa yóò ṣe àlékún fún nínú ọjọ́ orí rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ilé ìgbàdá délé ayé tán ìfẹ́ pẹ́pẹ́pẹ́ nínú rẹ̀ àìkò fẹ́ kúrò nínú rẹ̀ ó di nǹkan àfojúsùn fọ́gọ́rọ̀ àwọn ọmọ inú rẹ̀ ẹni tí ń bẹ nínú ilé ayé tí gbogbo nǹkan ń lọ ní déédéé fún kò fẹ́ kú ẹni tí nǹkan tí ò lọ déédéé fún. kò fẹ́ kúrò oníkálukú nínú àwọn èèyàn kò sẹ́ni tó fẹ́ kú kúrò nínú ilé ayé yìí tura ló o jẹ́ pé ó ń bẹ nínú èyí tó máa ń sábà wá lẹ́nu àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ àdúrà àlékún ẹ̀mí àdúrà ẹ̀mí gígùn àdúrà ọlọ́njẹ́ àríyìn pẹ́ àdúrà ọlọ́mọpàá wa ń kékeré. dájọ́ ẹ̀mí gígùn lé wa lórí nígbà tó sì jẹ́ pé tó ń ti bí ká pẹ́ ká má fẹ́ kú ká gùn lẹ́mìí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ aláìmọ̀túnmọ̀ tí wọ́n ń wí kégbọ́ ọdún ọjọ́dún kan kìí sùn ní nǹkan tó jẹ́ bàbàrà àkọ́kọ́ tí wáyé tí wáyé náà ìgbà tó lọ́n sì kọ́kọ́ lọ náà lọ lọ èyí tó jẹ́ bàbàrà tó jẹ́ pàtàkì ni pé kó o wálé ayé yìí kó má fàsìkò ṣòfò kó má fàsìkò ráre kó o lò bó ti ṣe tó àti bó ti ṣe yẹ fún kókó ńtọ́nà ti torí rẹ̀ ṣẹ̀dá wa torí ẹ̀ ìgbà tó ti jẹ́ ọ̀kan nínú. nǹkan àní tí jọmọ èèyàn lójú òun náà ní pẹ̀mí gùn ló fà á ló fi jẹ́ pé nínú tí máa ṣe sábàbí rẹ̀ òun náà ní kéèyàn máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì kéèyàn máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì àdéhìí yí báyìí ilé tí Imam Bukhari tó mú wá ń bí. wọ́n ló wá látọ̀dọ̀ sahel ibn mu'ad iná gba látọ̀dọ̀ bàbá rẹ̀ mu'ad alánàbà muhammed sallallahu alayhi wa sallam ẹni máa ń bára wàlídẹ́yìí kó bàálẹ́ zaada allahu azza wa jalla fi umri ẹnikẹ́ni tó bá ti ń ṣe dáadáa sóbì rẹ̀ méjèèjì bàbá àti ìyá rẹ̀ àlìjáná ọ̀jẹ̀ tiẹ̀. nítorí pé ó bá àlùjánnà nù gẹ́gẹ́ bó ti ṣe wá nínú àdéhùn míì tí wọ́n bá ti sọ nípa ìsan tí ń bẹ fáwọn ẹni tí wọ́n bá jẹ́ kí wọ́n di Islam gidi mú wọ́n sì jẹ́ pé wọn yapa wọn kúrò lórí ìlànà Nabi Muhammad sallallahu alayhi wa tí wọ́n tara bẹ́ẹ̀ tí wọ́n wò wọn lájòjì fatuba lil ghuraba oríire alìjẹ́nà kó máa jẹ́ tàwọn ẹni tí wọ́n jẹ́ àjòjì torí rẹ̀ tó bá rẹ̀ hù alìjẹ́nà jẹ́ tiẹ̀ lèmẹ́gá nítorí pé ó ń ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì ṣùgbọ́n kìí ṣe gbogbo ẹni tó bá ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì náà ni ó lẹ́tọ̀ọ́ sẹ́sàn láì àyàfi kó nítàn wọn mùsùlùmí nítorí bí èèyàn bá ṣe gbogbo dáadáa ṣùgbọ́n tó ṣe pé kò jẹ́ mùsùlùmí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò lẹ́sàn kan tí ó fún un tó bá ti lọ́la gbẹ̀ǹdà òkèèyàmá ju èyí tó bá ti gbà láyé lọ àti mùsùlùmí àti káfìrí kò sẹ́ni tí ó ṣe dáadáa láyé ń bí tí ò ní hàn sáwọn kan nínú àwọn èèyàn ẹni tó bá sì hàn sí pé káfìrí ṣe dáadáa báyìí wọ́n sọ̀rọ̀ rẹ̀ dáadáa ọ̀rọ̀ rẹ̀ tán ti sọ ń dáadáa náà lẹ́sàn rẹ̀ tí ó gbà láyé bì wala shay'a lahu ba'du fil akhirah kò lẹ́sàn kan tí ó gbà lẹ́yìn eléyìí tó bá di jọ́gbìn ní òkèèyà lópin ìgbà tó bá ti pẹ́ ni tó ṣe dáadáa ó ṣe dáadáa láì jẹ́ mùsùlùmí kò lẹ́sàn kan tí ó rí gbà lọ́dọ̀ ọlọ́run tó bá ti jọ́gbìn ní òkèèyà ah ọlọ́run ẹ̀ ń san gbogbo kálukú lẹ́sàn ẹ̀ fẹ́mi náà tèmi ó ti gbà tiẹ̀ o ti gba tiẹ̀ mọ́sẹ́ o ti ṣiṣẹ́ náà ló ti gbẹ̀san rẹ̀ síbẹ̀yìn náà mọ̀ pé ìgbà tí àwọn èèyàn náà tó bá ń wáṣẹ́ nílé ayé ọlọ́run ti mọṣẹ́ tí kálukú ó rì wọ́n mọṣẹ́ tí kálukú ó ṣe ṣe àpò àwọn ọ̀sẹ̀ kan wà tó yẹ pé ńgbà tó o bá parí rẹ̀ wọ́n fún ọ ní gratitude ó tún máa gbowó pension so ẹ̀ríkẹ́rù sẹ́yìn lọ́pọ̀lọpọ̀ àwọn wáṣẹ́ àwọn wáṣẹ́ làwọn máa wá iṣẹ́ tó ṣe pé tó bá parí rẹ̀ wọ́n á gbowó oṣé okú ìbáwa ṣiṣẹ́ fáwọn ọdún yìí oṣé máa wá gbowó gbà máa fi rọ́jú lóṣooṣù lẹ́yìn ìgbà tó ti fẹ̀yìntì lẹ́nu iṣẹ́ àwọn sẹ́kàn sì wà tó ṣe pé tó o bá rí i àtowó sẹ́ àtowó fẹ̀yìntì lọ́gbà lẹ́ẹ̀kan so irú sẹ́bà ń kìí ṣe tí yẹn máa ṣe tí ó fẹ̀yìntì ń bẹ̀ tí wàá tẹwọ́ sẹ́nìkan pé kó ń fọ̀n lówó kan kò sówó kan tí wọ́n fọ̀n mọ́ torí ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́rọ̀ àwọn kò fà àwọn mùsùlùkù wọn tó jẹ́ pé wọ́n gbélé ayé àwọn náà ṣe àwọn nǹkan míì tá a lè pè ń dáadáa ṣùgbọ́n lábẹ́ àbúradà àwọn ọ̀lẹ́sìn kèfèrí làwọn wọ́n gbẹ̀san rẹ̀ láyé wọ́n gbà mẹ́sẹ̀ ni kò sí nǹkan kan tí ó ṣẹ́kù fún ọ tó bá di ní ọ̀la àgbẹ̀ǹdà al-qiyam. zada Allahu azza wa jalla fi umrihi ọlọ́run bó tún jẹ́ kí ọjọ́ rẹ̀ pé yọ̀pẹ̀ ọlọ́run ó ṣe àlékún fún nínú ọjọ́ rẹ̀ yẹn ní pọ́jọ́ orí rẹ̀ yóò lékún sí i. àwọn olùmọ́mọ́ ń sọ nípa gbogbo orú nǹkan báyìí pé ما تلهم سكوا ومن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون láti fi kan bá wa mú wa látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam kọ́lọ́wọ́n bó lékún ọjọ́ ayé ẹnìkan eléyìí ọ̀tá ko áyà irú ìtàkà yẹn kọ́lọ́wọ́n nílò ẹnìkan lára tọ́jọ́ kù rẹ̀ bá pé ṣùgbọ́n ìtumọ̀ rẹ̀ ni pé ọjọ́ tá a kọ pé ó lò náà ni ó lò àmọ́ o àwọn ọjọ́ yẹn ó kún fún oore wọ́n kún fún ìbùkún alùbáríkà yóò wá dàbí ìgbà tó ṣe pé ìlọ́po ọ̀nà lọ́po ọ̀nà lọ́po ọ̀nà lọ́po ọwọ́ ọdún bẹ́ńtẹ̀m iná ló lò láyé sọ ìtumọ̀ pọ́nà ó fi kún ọjọ́ ayé rẹ̀ náà nìyẹn sọ adéṣe yóò dáa púpọ̀ ìtumọ̀ tó sì mú wa ọ̀gá lọ́la nǹkan tó kàn ṣẹlẹ̀ ní pé fẹsẹ̀ rìn lẹ̀ tòmátòsì ti fẹsẹ̀ rìn lẹ́wọ̀n àlẹ́rìí kan tá a fẹ́ mú bẹ̀. nǹkan tó kà tá a tún fi ṣàlàyé rẹ̀ náà ni pé apá kan nínú nǹkan tó tọ́ka sí o ti wá náà àdéhùn mi tó ń fẹsẹ̀ rìn lọ. eléyìí tó ṣe pé ó ṣe é ṣe ká débẹ̀ náà. gbà pé ẹni tí bá ti ń fẹ́ kọ́lọ́ yẹn lẹ́dàá wa kó ṣe àlékún ọgbà rìsíkì òun láàyè fún un. jẹ́ńsì fẹ́ pé kọ́lọ́ wọn lọ́ọ́ ọjọ́ òun lára sí kó fi kùn kó nítàn kó sokùn ẹbí pọ̀ a sì máa pé èsì dáadáa sáwọn òbí wa méjèèjì iwájúwájú iná lélẹ́yìí wà nínú ìtànpé ní sísokùn ẹbí pọ̀ tọ́ ìgbà wọn tó tún tẹ̀lé lẹ́yìn wọn lọ́tọ̀dọ̀ Abdullah ibn Abbas radiyallahu anhuma. nípa ọ̀rọ̀ ọlọ́run azza wa ọba tó ga tó gbangban tó ti sọ pé imma yablughanna 'indaka al-kibara ahaduhuma aw kilahuma fala taqul lahuma uff wala tanharhuma wa qul lahuma qawlan karima واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا آية أتى آية كتابين لوغون تتدي أكاني لي لوغون من سورة الإسراء قال لداني إما يبلغن عندك الكبر أي بام تي àwọn òbí rẹ tí wọn bá dé ipò wípé wọn dàgbà sí ọ lọ́wọ́ wọ́n dàgbà dépò pé wọ́n gbó sí ọ lọ́wọ́ ahadohuma ìṣọ̀kan nínú àwọn méjèèjì ló gbó sí ọ lọ́wọ́ ni wọ́n ń bẹ láyé gbogbo wọn sojú rẹ ní ìgbà tí ìwọ tó ń bẹ ní ọ̀dọ́ tó ní tó lé egun lápá tí iṣan tí sì bẹ lára rẹ̀ àwòkélé ọ̀húnmá àbáwọn méjèèjì tí ẹni wọ́n dàgbà wọ́n dògbó sí ọ lọ́wọ́ òkú oríire nítorí pé gbogbo ẹni tí àwọn òbí rẹ̀ bá dàgbà dògbó sí lọ́wọ́ ọ̀nà ńlá kan lọ́lọ́wọ́ bá ṣí sílẹ̀ fún ẹ ilẹ̀kùn ńlá kan lọ́lọ́wọ́ ń sílẹ̀ fún ọ farangada farangada pé ń jẹ́ ọ wà lo àǹfààní yìí dáadáa kọ́ ọ tara bẹ́ẹ̀ bọ́ sálẹ̀ jẹ̀nà. fala taqul lahuma uff má ṣe sọ fáwọn òbí rẹ pípé káì uff lédè lárúbáwá at-ta'fif ní at ó sú mi ó sú mi kọ́ máa ma ṣe bẹ́ẹ̀ sí bàbá rẹ̀ kọ́ máa ṣe bẹ́ẹ̀ sí ìyá rẹ̀ ọ̀rọ̀ yín sú o wàhálà yìí pọ̀ ju tèmi lọ. áà fala taqul lahuma uff wọ́n ní ló kéré jù nínú àbùkù gbogbo nǹkan míì tí yẹn ṣe sóbì rẹ̀ lẹ́yìn eléyìí ó ju eléyìí lọ. fala taqul lahuma uff wọ́n sọ fún wọn wípé káì ó sú mi èwo làtẹnu mọ́ bàbá àyà jẹ́ èwo làmúmánu ìyá àyà jẹ́ tọ́mọ wa sọ fáwọn òbí rẹ bẹ́ẹ̀. فلا تقل ọ má gbàgbé bí lánàá lánàá ó ṣe jù bẹ́ẹ̀ lọ ọyọ àwọn òbí rẹ lẹ́nu jù bẹ́ẹ̀ lọ wọn ò sọ pọ́rọ̀ rẹ sọ àwọn wọn ò ti torí àwonumá eléyìí ti ń bọ̀ ọjà nígbà pínrín sí rẹ kó lè ọ̀bọ síta. wọn pé kò filẹ àwọn alẹ wàhálà rẹ pọ̀ ó sú àwọn tí wọn ti ti wá fẹ́ jẹ tí ó sú wọ. فلا تقل لهما أف ولا تنهرهما ó sì gbọ́dọ̀ jágbe máwọn méjèèjì ìgbà tó lọ ẹlẹ́dàá á sọ pé fala taqul lahuma uff wọ́n lé lé ìtẹ̀m̀bì ni wọ́n ń pè tẹ̀m̀bì hùn bil adna ala al-a'la ìtanijí ni pẹ̀lú pé ètò kéré ju yọ gbọ́dọ̀ ṣe ámbọ̀sibọ́sí kó ṣe tó jùlọ torí ọ̀rọ̀ lè má tètè yọ lọ́nà ẹlẹ́dàá wa kò dá dúró lórí fala taqul lahuma uff nítorí tí èèyàn bá yóò ti tó láti mọ̀ ẹ́ pé ju eléyìí lọ́nkọ́ ọ̀gbọ́dọ̀ dán ṣùgbọ́n lọ́wọ́ bá tún tẹ̀síwájú ó ní wala tanharuhuma ó sì gbọ́dọ̀ jágbe máa méjèèjì ìwọ́tọ̀ gbọ́dọ̀ sọ pé káì ó sú mi bóòlù sọ ajágbe mọ́ jíjágbe mọ́ wọn ó tàbùkù wọn ju ó sú mi lọ tí ọba gbọ́dọ̀ ṣe gbogbo eléyìí tí ọba lè yọ kókó tì wọn kọ́ ọ máa sá wọn lẹ́gbàá kọ́ ọ máa fín wọn kọ́ máa fi hàn wọ́n pàṣẹ jù wọ́n pọ̀ àti pé papà gan ọkọ̀la tọ́jà wọn lẹ́gbàá gidi torí wọ́n ò lè gbagba kùgbà a'udhu billah ámbẹ̀lẹ̀ ń tasí pọ́wọ́ àfọlọ́pàá mú bàbá rẹ̀ ó pè kún ọbọ̀ tì má lé ẹ lọ gbàgbé rẹ̀ láti má lé. wala tanharuhuma kí ni náà gan tí bàbá rẹ ìbá ti ọ̀ á ṣe fún ọ tí ìyá rẹ ìbá ṣe fún ọ tó fi wá mọ ọ á jágbe mọ wọn. kí ni tí wọ́n jẹ́ sí wọn kí ló ń fún wọn gan tó fi wá lẹ́tọ̀ọ́ láti máa jágbe mọ wọn. ok ìwọ ló latẹ́gùn tó ń mí lọ́dọ̀ ìwọ ló lè pẹ̀ tí wọ́n ń tẹ̀ ìwọ ló ní sánmà tọ́lọ̀ ẹlẹ́dàá wa ló ṣe lórùlé lórí wọn àbí kí ni wọ́n jẹ ganu gbèsè àyè wọn ló lómi tí wọ́n mu wala tanharuhuma wọ́n jágbe máa méjèèjì bàbá ẹ̀ màmá ẹ̀ kò sí nípa ẹni tó lè máa jágbe máa o wọn ò àti ẹ̀ máa sọ tí ò bọ́ láàmú wọn ò àti ẹ̀ máa bọ́ sọ̀rọ̀ tí ń rán nú wọ́n gbọ́dọ̀ jágbe máa o bàbá rẹ̀ màá ní ìyá rẹ̀ mọ̀ ni. hal ata ala al-insani hinun min ad-dahri lam yakun shay'an madhkura. ṣé àsìkò kan á ti wá kọjá lórí ìrẹ ìwọ ọmọ èèyàn tó fi jẹ́ nǹkan kan bí kálukó síròyìn ọdún tó ní lónìí gbogbo ọdún tó o bá ní o tó fọdún méjì kù kọ́mọ ọdún mẹ́wàá fọdún méjì kún ọdún rẹ̀ ó di méjìlá kọ́mọ ogún ọdún kó fọdún méjì kún ó di méjìlélógún ọmọ ọgbọ̀n ọdún kó fi méjì kún méjìlélọ́gbọ̀n ọmọ ogójì ọdún fọdún méjì kún méjìlélógójì ọmọ àádọ́ta kó fi méjì kún méjìléní àádọ́ta ọmọ ọgọ́ta àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọdún méjì ṣáájú kó tó dá ìbò lọ wà ṣáájú kí bàbá àtìyá rẹ gan tó ṣòwò rẹ ń bọ̀ lọ wà tá ń dọ̀ ọmọ tó bá sọ fún bàbá ẹ gan pé yóò bí ọlọ́mọ gan yóò jìyà tó bá sọ fún yẹ pé ìwọ ni ó bí yóò jìyà tòkí á ní kí á lọ ájá mọ́ngbà tó wá dé tán tó fi wá di pé kàkà rírì furu kọ́kọ́ fúlẹ́ńgé fúlẹ́ńgé òfò ń dọ̀ láàmú ọmọ wọn rẹ̀ ọmọ wọn rẹ̀ bàbá ẹ̀ ń bọ́ sọ̀rọ̀ ìyá ẹ̀ ń bọ́ sọ̀rọ̀ ọ̀ ń kọ ìdètí ní ìṣesí ẹni tí ń ṣe àpèjúwe pé ẹnu bàbá òun rùn ẹnu yóò rùn ta ló wá fi ọṣẹ ìfọnu kọ́ aláìgbọ́n rẹ̀ tí wọ́n fi mọ̀ pé àfọnu ni kọ́ máa rùn ta lẹni tó fi búrọ́ọ̀ṣì kọ́ tí wọ́n fi fi ń gbónú ìṣòwò àti pé àwọn bàbá màmá yìí àwọn àdàgọ̀ ìwọ́dọ̀ lọ́gbọ́n agbọ́dọ̀ dágbe múvi rẹ o ẹlòmíì gọbàjẹ́ nítorí pé ó ti rí pé òun ti lówó lé ayé òun ti nípò ńlọ́lá yóò mọ wá sí àwọn òbí rẹ bí ọmọ ọ̀dọ̀ tí yóò mọ jágbe mọ́ wọn òbí náà wọ́n ti tilẹ̀kùn wọ́n á fún kọ́kọ́rọ́ wọn á fẹ́ náà ni ah ayélujára ẹ lọ́wọ́ nǹkan ti sí ọ́ dànù ọ̀ gbádùn ó ti yàyà kuyà ọ̀ gbádùn. bàbá ẹ màmá ẹ náà torí ẹ ká ṣọ́ ara wa ká ṣọ́ ara wa ká má jẹ́ kí pàǹtí àti dọ̀tí ilé ayé ó wá jẹ tí ó fi wá gbé wa lúgbọ Ọlọ́run téèyàn ó fi wá ṣàtiwá náà rọrùn. فلا تقل لهما ولا تنهرهما وقل لهما قولا كريما ọ̀rọ̀ alápọ̀nlé kíni kọ́ ìdí tọ́lọ́ fi sọ pé ọba wọn sọ̀rọ̀ òun náà ní pé ọlọ́run làwọn sọ ọ̀rọ̀ tó ṣe pé wá pé irọ́ rẹ abẹ́lómi ilẹ̀ bá jọ ń sọ̀rọ̀ ó pè fún kọ́ lóhùn pẹ̀lú ó pè fún kọ́ ọba sọ́n tó ṣe pé kò ní wetí gbọ́ àmọ́ wàá tó jẹ́ bàbá rẹ̀ tó ti jẹ́ ìyá rẹ̀ kọ́wé lẹ́nu tẹ̀lé ma ọ̀rọ̀ tó lè dánú bí ni ọ̀rọ̀ alápọ̀nlé ni ó fi dáhùn ọ̀rọ̀ ìfọ̀bọ́lọ́ ni ọ̀rọ̀ alápọ̀nlé ló fi dáhùn torí pé ta ni ń bọ́ sọ̀rọ̀ ní àwọn òbí rẹ̀ àwọn àwọn ẹ̀kọ́ tẹ́sí Islam wà nù. No èyí sì kúnlẹ̀ òfò ìkúnlẹ̀ àdánù táwọn èèyàn bá kà níṣẹ́ tó aṣọ bàbá rẹ̀ ń bọ́ sọ̀rọ̀ ìgbà mi òbí lè máa máàmà kó máa bọ́ ọ bá kùn bí ọ̀rọ̀ kó máa bọ́ ọ sọ̀rọ̀ tó ṣe pé inú òbí ọ̀ ni lójú ọ̀nà fẹ́ bọ̀ lọ́kàn dé àmọ́ lójú ó tí ì mọ nǹkan nínú ilé ayé yìí àwọn tí wọ́n fẹ́ jàǹbá rẹ̀ lọ́pọ̀ ju ọ̀wá lọ pàdúrà owó yìí fún yàn. so wọ́n mọ̀ abọ́ sọ̀rọ̀ fígbà tó ṣe pé ọgbọ̀ òdòǹdó òṣèkínní lójú pàànà pé wọ́n fẹ́ kọ́ ọlọ́gbọ́n wọ́n wá fi hàn wọ́n pé à ẹ dáàdì ṣé èmi náà lè ń bá sọ̀rọ̀ náà wọ́n á di gbọ̀ngbọ́n lọ́wọ́ yín àbí ẹ̀kọ́ àwọn gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ o tí bàbá rẹ màmá rẹ bá tún kọ́ ọlọ́gbọ́n wà á máa fi hàn pé ọgbọ́n tí ń kọ́ yẹn ọ ń bọ lásàkún ara ń sì ń bọ láàmú kó o tiẹ̀ fẹ́ kí wọ́n dákẹ́ yìí kó ọmọ tẹ́lá rẹ jọ ọmọ àfimú fìrì pé sẹ́mi náà lẹ́sẹ̀ sọ di bí ọmọ ọwọ́ èmi náà lẹ́ ń kọ́ lọ́gbọ́n bá èmi tó wáyé pé mo ń kọ́ ń tú àwọn èèyàn tó tó báyìí bàbá rẹ màní màmá rẹ tí bàbá rẹ ń tẹ̀ kú tí ìyá rẹ ń tẹ̀ kú tí wọn náà bá sì ń bẹ láyé ọmọ ọwọ́ náà lọ́ọ́ máa jẹ́ láéláé lọ́dọ̀ òbí rẹ̀ ọ̀gbọ́n tó náà ní lọ́dọ̀ òbí rẹ̀ àbíkò lẹ́yìn fílì káwọn bàbá yín màmá yín máa ṣe fún yín ọ̀gbọ́n tó ní lórí pé tó ń bá lọ bìkan tó fẹ́ lọ bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ bàbá rẹ̀ ó tún pé ọkùnrin bó ṣe wí ni wọ́n bá dán wà báà mi èmi náà ti lé láàdọ́ta ọdún àní bó ṣe wí nu àìwí báwọn. so ìwọ àwọn àwòkẹ́ ẹ̀ ọ oh, bàbá bàbá yẹ you know <laughs> ọgbọ́n tẹ́ kọ́ ẹ mọ́pọ̀ ọ̀gbọ́ mọ́pọ̀ ọ̀kàkún nítorí pé tọ́nà àbáyọ wà nù ìgbà tí yusuf alayhi salam tó di alámòójútó ilé owó ní ilẹ̀ tó wá dàbí ọgbọ́n fi gbá àwọn ìka sínú ẹrù. àbúrò rẹ̀ nítorí ète tí ń dá láti mú mọ́lẹ̀ káwọn ọmọ ìyá rẹ̀ ó lè bá a ti torí pé wọn ò ní rí mu padà á lé wọn fi lè rí bàbá wọn bá sọ̀rọ̀ pé oní òdìdí wa o iná ti dó dórí kókó o anábì Yusuf dàbí ọgbọ́n ó sì rí ṣe bẹ́ẹ̀ wọ́n á ní kí wọ́n lọ ilé kí wọ́n lọlé kí wọ́n lọ sọ fún bàbá wọn ní tó ṣẹlẹ̀ so gbàtà lọlé tán délé tán sọ fún bàbá wọn so kí ni bàbá sọ so wọ́n ní nàbìlà kàtàrà ọmọ rẹ̀ jalè <laughs> ọmọ rẹ̀ sọ jalè ebi ọmọ ẹ̀yà tí ni ẹ máa wọ báyìí ṣe rí bá ẹ máa wọ báyìí ṣe kò sínú pàbùrò wa jalè ọmọ rẹ̀ jalè wọn ni bàbá olè tó bí olè àwọn èyí tẹ̀gbọ́n olè kò sí wàhálà ẹ wá wò àwọn tó ti dàgbà débi pé wọ́n wọ́n wọ́n wọ́n wọ́n sọ anábì Yusuf alayhi salam sínú kankan kó àwọn fẹ́ pa àwọn náà náà tún yọ kó nu kankan kan lọ tà fáwọn arìnrìn àjò tí ó gbé tí ó gbé lọ sí dínà jìnnà àwọn náà náà tún á parọ́ fún bàbá Yusuf pé ìkòkò lọ jẹ́ táwọn ọmọ kókò kò ní í ṣe lẹ́yìn wọ́n ti dàgbà sẹ́ńsì gbogbo ẹ̀ ìgbà tí wọ́n padà sí misra anabi yakub aleyhi salam wọ́n sọ pé ẹ̀yin ọmọ mi tẹ ẹ bá dùn ẹ má gbalẹ̀kùn kan náà wọlé o ẹ má jẹ wọ́n fura sí kó ọmọ bàbá kan náà ní ibà mo rò pé ẹ má jẹ wọ́n fura sí kó ọmọ bàbá kan náà ní lẹ̀kùn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ gbà wọlé torí kó ọmọ fojú sí i lára kó gbogbo yín wọ́n padà mú. ok ṣé bí ọmọ ọmọ náà lọmọ ọmọ jẹ láéláé ni àwọn òṣìṣẹ́ tí pàlàbà ọgbọ́n tí bàbá wọn fi kọ́ wọn because nígbà tán padà dé mísírà tán dọ̀hún lẹ́kùn ọ̀tọ̀ọ̀tọ̀ náà wọ́n gbà wọlé gẹ́gẹ́ bíi tí bàbá wọn fi kọ́ wọn ọmọ tó bá tẹ́ sóríire láyé kò ní gbẹ́nu òbí òórùn o ò ní sọ pé ìmọ̀ràn tí bàbá rẹ̀ fún ọkọ̀ dá o bàbá rẹ̀ ọ̀gbọ́n tó o ẹ̀ẹ́dẹ́gbẹ́ nìsín yìí kọ́lá ń palẹ̀ ayé tí àwọn ọmọ ọmọ wa ọmọ lè máa rò wípé mo fẹ́ máa ṣe nǹkan báyìí so kọ́mọ̀tì òbí lọ́rùn òbí ọ̀hà sọ pé rárá mi ìfara mi lè nǹkan báyìí mo fẹ́ kó sí tẹ́ bá lọ wo history ọ̀pọ̀lọpọ̀ èèyàn láyé ẹ rí i pé ìgbọ́rọ̀ sáwọn òbí wọn lẹ́nu lọ́nà fi ṣe sábàbí dídébi tí wọ́n dé torí tí máa ń sọ ìtàn ayé rẹ fún yóò lè sọ pé nǹkan báyìí ló ń fẹ́ ṣe ń tò bàbá òun ló sá sọ pé ní tó ṣe ni ọlọ́run sì padà bá falùbáríkà sí ìyá àti bàbá òun ni wọ́n jọ dámọ̀ràn pé nǹkan báyìí làwọn fẹ́ kó òun ṣe ẹ wá wo bọ́lá òun ṣe falùbáríkà sí torí ẹ má máa fojú di ọ̀rọ̀ tí bá ń tẹnu àwọn òbí yín jáde lódodo àwọn lè má gba gbogbo nǹkan tí gbà kọjá bí àwọn ń kẹ́kọ̀ọ́ ń kọ́wé mi ti travel abroad travel kìíní kan gbogbo àwọn ọ̀rọ̀ kò túmọ̀ sí pé o ti gbọ́n ju bàbá rẹ kò túmọ̀ sí pé o ti gbọ́n tó yà rẹ so èèyàn gbọ́dọ̀ máa kọ́ ọgbọ́n kọ́gbọ́n má sì fojú di gbogbo tóbi rẹ̀ bá ń bọ̀ sùn nítorí ijó kan wà nínú ìgbésí ayé wa yìí tó jẹ́ pé àwọn òtún ẹni tó lè sọ pé ntí bàbá wa bá wa sọ kìí sọ̀rọ̀ àtọ́ ah, ni tó lè sọ pé ní tí ń bá wa sọ sọ̀rọ̀ ọjọ́ yẹn ni kẹ́ máa rántí torí gan alára kí lọ já mọ́ngbà náà ọgbọ́n arọ́wò lọ fẹ́ sọ pọ̀ gbọ́ngbà náà tẹ́gbẹ́ ní òkè míì lẹ́yìn sánmà níjọ́ yẹn ní tí bàbá rẹ ní ní rẹ ní tó tọ́ bí wọ́n ti wí padà di abára ó sì tínrín kọfẹ so bàbá rẹ wá ní wọn máa gbẹ́sẹ̀ lọkọ kan ni o ò ní gbé ẹsẹ̀ rẹ lọ́nà tí wọ́n fi dúró sẹ́gbẹ̀ẹ́ ara wọn lórí afárá yìí káàsì kúrò lórí afárá yìí ẹsẹ̀ kan lórí dájú pé òun fi ń dúró nígbà kọ̀ọ̀kan so tó ń bá ti yọ ẹsẹ̀ kan èkejì náà ti ti dúró wọ́n wá ní ntí dáàdi rẹ̀ sọ yẹn kò sọ̀rọ̀ mbẹ́ ọmọ gbé kan sẹ́gbẹ́ ọ̀kan ọmọ gbé kan sẹ́gbẹ́ ọ̀kan níta fi kọjá torí dáàdi ọ̀ma táktì tó wà mbẹ́ ó rí bọ́nu ó rí bọ́nu gádà bò ní rí bọ́ ó rí bọ́ sẹ́nìkan kò ní wọ̀ ó lè jẹ́ pé ńgbà kálukú bá tó délé wákàtí kan dín kọ́tà ló tó délé jẹ́ torí pọ̀ gbọ́rọ̀ sóbì rẹ̀ lẹ́nu àsìkò ó gbóná fẹlifẹli ó ń horú ọ̀rọ̀ òbí rẹ̀ fáínà ṣe sùúrù fóúnjẹ yìí o àmàlà gbóná ọkà gbóná fẹ́ sùúrù o ni wọ́n bá ní ẹ̀ kíni ẹ̀yin lẹ̀ mọ́wọ́ rẹ̀ lọ́ba sì mókèlè gbóná lọ́ba jẹ lọ́ba da kílò lò sọ ma pé àìgbọ́rọ̀ ó gbé ọ débi ire kọ́ ọ so àwọn àsìkò kan wà bẹ́ẹ̀ ní ògbésí ayé tó kó ọ̀rọ̀ ní fáínà wọ́n gbé sọ́ọ̀fù kalẹ̀ nínú abọ́ lọ́ba sì gbé pé ọjọ́ wọ́n ti pè mílíkì tí wọ́n dà sí fíìlà nù máa gbé sọ́ọ̀fù lélẹ́yìí sọ́ọ̀fù lélẹ́yìí òun máa pààyàn ni sẹ̀mọ̀kọ́rọ̀ wọn fáìnà kò sọ̀rọ̀ pọ̀ gbọ́njọ́ tọ́ba tún gbọ́ lẹ́rọ̀ wọ́n lé ọ̀ǹdì tó fi gbọ́ ọwọ́ ayọ́ ọlọ́gbé ọ̀dà lu tí ìsáadà kàkà kí kó di mílíkì lọ́ba hóṣẹ́ ìwọ bá gbọ́ sẹ́mi sẹ́mi kókó ká máa wé kó kákọ́ má bàa kú má bàbá lọ́wọ́ kọ́ má kú má yà lọ́wọ́ nígbà tí wọ́n ti fẹ́ sọ pé wọ́n náà gbọ́n bí wọn àbí jù wọn lọ òkè bẹ́ẹ̀ náà lọ́ọ́ máa rò ọgbọ́n wa la gbọ́n lẹ́yìn ìgbà tá a wà ń kékeré yìí tó fi wá sọ wá dẹni tó gbọ́n ju àwọn òbí wa lọ. tọrọ wọn fi wá gbọ́dọ̀ jẹ́ pé kọ tà mọ ń gbà kan o ó lè lásọ púpọ̀ bí àgbàlagbà ṣùgbọ́n kò lè ní àlòpàtì bí àgbàlagbà aṣọ mélòó lẹ́yìn ti lò tẹ pàtì ní ìsìn tó ti dé kísà níbi òun náà lè délé ayé so ṣùgbọ́n àgbàlagbà adúrò kísà tí ó wà lẹ́nu pé gbogbo ọgbọ́n rẹ bá ti lè pọ̀ tó àwọn ọgbọ́n kan wà lọ́dọ̀ òbí rẹ tó lè gbàrú rẹ ṣẹlẹ̀ pàtàkì èyí wà mọ iye òbí odijọ́ tó bá kú torí àwọn ọgbọ́n kan wà tó ti yẹ kọ́kọ́ torí téèyàn bá ní nǹkan lọ́wọ́ èyí kà kún ìgbà tí bàbá rẹ màmá rẹ wà láyé ò ní kà wọ́n kún ọkàn máa wò pé kálukú náà ní bàbá ó wọ́n tí wọ́n kú níjọ́ tí wọ́n bá kú lọ́wọ́ àmọ́ yìí wọn ó rí pọ́rọ̀ kan lọ́fẹ̀ẹ́ máa ṣèwádìí rẹ̀ lọ́wọ́ ni káà ẹ jẹ́ pé bàbá bàbá ń bọ̀ lálùkìyàmà fóònù dálùkìyàmà so ta wá lẹni náà tó tún lè ṣe bí bàbá rẹ̀ ta lẹni náà tó tún lè ṣe bí ìyá rẹ̀ kò sí kò sí torí de eléyìí báyìí ẹ má fi àìlẹ́kọ̀ọ́ ẹ má fi bá àwọn òbí yín lò ẹ sì gbọ́dọ̀ má fi àfojúdi kẹ fi má bá àwọn òbí yín ṣe nítorí pé òfin ọlọ́run ọba lélẹ́yìí ọlọ́run ọba ò fi àyè rẹ̀ lẹ̀ fún yín àwọn òbí nǹkan tọ́lọ́n lọ́ọ́ gbọ́dọ̀ sọ fún pé káì ó sú mi wọn àbá àti ẹ̀jẹ̀ kẹfìrì ọ̀ gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ sí wọn àwọn òbí rẹ̀ wọn ìbá àti abọ́gibọ̀ pẹ̀lú ọ̀gbọ́dọ̀ jágbe mọ́ wọn wọn bá jọ ń bí dà wọn bá jẹ́ múnáfíkì wọn bá jẹ́ pòkì àwọn ní jìyà gbogbo eléyìí ṣùgbọ́n láàrin ìwọ sáwọn àjọṣepọ̀ òbí sọ́mọ níbẹ̀ láàrin ẹ̀hìn ọ̀wọ́n á ní jẹ́ kí wọ́n fi tiwọn bá tiẹ̀ jẹ́ lọ́nà tó fi ní rálìjẹ́ náà wọ̀ ní tààrà nítorí pé aká làwọn táwọn ọba ti dúró déédéé nídìí ẹ̀sìn akán ọ̀kàn lè fún wàrà ni ṣùgbọ́n lè da wàrà tó bá gbá igbá wàrà bá dànù àmọ́ kò lè fún ilé ìjọba wọn. وقل رب ارحمهما كما ربياني صغيرا ما واسع دعاء فهم وبيرة ثم دعوا ندعوا سيولوا بيقولوا ما مكان مجيجو gẹ́gẹ́ bí àwọn méjèèjì ti ṣe ṣètọ́jú mi nígbà kékeré mi àdúrà ńlá lélẹ́yìn àdúrà ńlá gidigidi ni ó sì kó àwọn àtúmọ̀ ńláńlá sínú àkọ́kọ́ ó ń pe Rabbul Alamin olúwa ẹlẹ́dàá wa pẹ̀lú orúkọ tó yẹ pé tá a bá fi pé a máa jẹ́ ni tá a bá fi béèrè nǹkan kan lọ́dọ̀ rẹ̀ a máa fún ni náà ni rọb ọkọ rọb irhamhuma àwọn ń pe ọlọ́run lórúkọ tí fi jẹ́ni òfin tọrọ fáwọn òbí rẹ méjèèjì tí wọ́n jẹ́ ẹni tó ga púpọ̀ lọ́lá eléyìí tọ́lọ̀ ń ṣe fún wa fún ìwọ tó ọjọ́ máa wá bí wọ́n ọlọ́run bá mi kẹ́ àwọn méjèèjì kìí ṣe bàbá mi nìkan lọ́ọ́ bá mi kẹ́ kìí sì ṣe ìyá mi nìkan. وقل رب ارحمهما sọpé olúwa máa sọ pé olúwa irhamuhuma bá mi kí àwọn kama bí àwọn méjèèjì tètè tọ́jú mi ní kékeré mi. ni wọ́n gbàdúrà tẹ́ ẹ bá ṣe é. òun náà ló sì ní ká ṣàdúrà fáwọn òbí wa ní túláàsì òun náà ló sì kọ́ wa ní níta máa wí kí wọ́n ní tí wọ́n fẹ́ fọpọlọ gbé kalẹ̀ tó lè dá tó ń tọ́lọ̀ ní ká máa wí. torí ẹ̀ bọ́lá ń sìn kẹ́ máa ṣàdúrà fáwọn òbí yìí nù. وقل رب ارحمهما كما ربياني صغيرا wọ́n fi tìgbà kékeré sí nítorí pé ìgbà kékeré yẹn àwọn òbí wọ́n ṣàánú ọmọ púpọ̀ àmójútó tí ò lẹ́gbẹ́ ìtọ́jú tọ́ka màmá ààbò tó tóbi gbogbo ẹ̀ ni wọ́n fi tọ́jú ọmọ yìí tọmọ fi wá dikó náà dàgbà òun náà dẹni sí ọgbájú. Si ọ̀dàrà rẹ̀ mọ́ dẹ́lómìí mà ká kí bàbá àtìyá rẹ̀ pé wọ́n kú sẹ́ àwọn ọba ti ìyá rẹ̀ ọba ti fi ọ́ ṣe nǹkan oṣù tó ti lọ àìmọye ọmọ tí wọn ọba ti fi bẹ̀rẹ̀ náà ti fi ṣe nǹkan oṣù wọn wá fi wọ́n ṣe nǹkan oṣù ọ wáyé bàbá rẹ̀ ọba ti gbọ́n bọ́ọ̀lù dànù jọ́tò sunkún òfò kan tí ò nítumọ̀. tí wọ́n rẹ̀ ọrẹ ọ̀rẹ́ tí ọbịa ọbịa ọbịa ọ tó a dúró ń dòyìn náà lọ ni nke ló tún tẹná máa tó tún ké àwọn òsì fífínú wọ́n tún gbé ọmọ ara ni wọ́n tún gbé ọmọ ara ni wọn tún pàṣẹ lọ bọ kàrà wọ́n fún wọn bisikíìtì wọ́n fi tọ́mtọ́m sí ọ lẹ́nu àti súwìtì kó o lè bá a dákẹ́ wọ́n wá tọ́ wọ́n wú ọ wọ́n rí ọ wọ́n náà fi wá di pé ó dìbò ṣe wà lónìí wọn ò bá ti páàkì rẹ sínú àgbàrá òjò afá tí ó ti gbé ọ lọ tipẹ́tipẹ́ láti inú odò ọlọ́kọ́ tó bọ́ sínú odò ọba láti odò ọba tó bọ́ sọ́sùn látọ̀sùn ọba lè tẹ́lẹ̀ bá dé Niger Delta ó ti bẹ̀ kọ́ bọ́sí atlantiki kálukú ó sinmi lọ́ba dìjà àmọ́ wọn ò ṣe bẹ́ẹ̀. ṣé báwọn èèyàn olórí ibú mi náà ló fi máa ní ìsìn tí ń gbọ́n ọmọ lódó tán gbọ́n ọmọ mọ́sẹ̀ àwọn olórí ibú kò ní sàlùbáríkà bàbá tiẹ̀ ò ṣe bẹ́ẹ̀ ebo lórí ibú mi náà ló fi máa tó gbégbó òfò lọ́mọ lórí pé kọ́ ọmọ ọmọ akpọ́wó àwọn òbí tiẹ̀ wọn ò ṣe bẹ́ẹ̀ ṣebí bàbá mi náà ló bí máa tọ́ alimandiri láìsí ọmọ tọmọdé dámátúrú ló ti àti dámátúrú tọ́ dára ẹ wọ́n ti pè Birni Kudu ní Jigawa tí wọ́n gbé gbáka pé bàbí àlà àlà ìbá kọ́mọ́sáàmù bàbí àlà mẹ́kọ́ àlà bàbí àlà lórí tọ́lọ́rọ̀ sẹ́kọ̀bì kẹrẹ́nu tọmọ wa máa sun rárá lẹ́nu ilé àwọn èèyàn lójoojúmọ́ pé alimadiri mẹ́jẹ̀ẹ́dúró alimadiri tó fẹ́ jẹ tuwo tẹ bá jẹ kuti wà lẹ́nu ọ̀nà yìí o bàbá rẹ̀ ò sọ bẹ́ẹ̀ kí wọn lọ fẹ́ sọ kó bàbá rẹ̀ ò sí fún ọ báwọn ọmọ mi náà ni wọ́n bí tó wọn ti tàbí kékeré tí ń ṣe kọ̀ńdọ́ lẹ́yìn pé awẹ́ ẹ̀dí kan ni ó fi jókòó lórí àga dánfó àbẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ yóò sì fi awẹ́ ẹ̀dí kejì yóò gbé síta àtẹsẹ̀ yóò wá mú lẹ́kùn mọ́tò lọ́wọ́ pé olóyún ọpọ́n máa kọ́ jókòó dáadáa o àwọn ọmọ òfò <laughs> èyí bàbá kan náà ló bí àwọn eléyìí ìyá kan náà ló bí àwọn eléyìí ọmọdé àti múkú afisẹ́nu gbogbo àwọn àgbàlagbà wà máa ẹ ẹ jẹ́ tètè tẹsẹ̀ máa ń yìí àwọn ọmọ òfin lè máa fọ́ ìgò ní ìṣó wọ́n lè máa ọlọ́run ṣe tiẹ̀ bẹ́ẹ̀ tí màá fẹ́ sọ pé bàbá màmá rẹ̀ ṣe fún ọ náà rí láì dá so ẹ̀san dáadáa ni kéèyàn ṣe dáadáa sẹ́ni tó ṣe dáadáa sí i gbogbo ọ̀nsàdúrà gan fóbi rẹ̀ ọ̀sẹ̀ ó lè sán ó lè sán ọlọ́run mọ iye àdúrà tóbi rẹ̀ ṣe fún ọkọ tó dé yẹn torí ẹ̀ ni ẹ̀rí pé àwọn tí wọ́n gbọ́n wọ́n máa sọ pé à ibi tá a du àbàbà rẹ̀ àti ìyá rẹ̀ gbàdé ọ lórí nìwọ́ rí o ìwọ náà múra sí o àwa wa bí ma ní àwa wa kágara láti máa ṣàdúrà fọ́mọ wa èpè níjoojúmọ́ wo bàbá rẹ màmá rẹ àdúrà làwọn ṣe fún ọ títí dòní sọ̀rọ̀ rẹ dáa tán ìwọ wa jẹ́ pépè ló ń bu ọmọ níjoojúmọ́ òní kò ní dáa fún ọ ọmọ àbí ìpabẹ́ ọmọ òfò ọmọ akínní ok gbogbo ẹ̀ tọ́ba sẹ́ńkọ́ tani ọkọ̀ jìyà rẹ̀ ìwọ náà lọ́kọ̀ọ́kọ́ jìyà rẹ̀ ìwọ náà lọ́kọ̀ọ́kọ́ jìyà rẹ̀ torí ẹ̀ eléyìí ni ìlànà wa qur rabbi irhamhuma kama rabbayani saghira wọ́n ti máa ń sè pé wọ́n bá kú náà àdúrà tó tún máa ṣe fún wa lánàá. رب ارحمهما كما ربياني صغيرا كبر قلت تقول رب اغفر لي ولوالدي وارحمهما كما ربياني صغيرا فلي أقبتك ẹ̀rí إسلام ìsìláàmù ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tọ́pọ̀ ṣùgbọ́n sáwà ń tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ wẹ̀ tẹ̀lé gbogbo dáadáa tó lọ́n ṣe fún wa àgbọ́fetí pàlàbà lọ́pọ̀lọpọ̀ ń fi ń ṣe wọ́n yìí tẹ̀lé wọ́n fẹ́ ṣàdúà ọlọ́run tó ní kọ́ ṣàdúà tí ó gba àdúà tọ́wọ́ bá ṣe òun náà lọ́kọ́ wa pé bó ti ṣe nì ṣe eléyìí ti tó ẹni kò bùkátà pé kọ́ á sọ fáwọn èèyàn pé ẹ̀rọ abáǹsókè kùránì fún bàbá mi ìyàsìn ogójì àbẹ́rẹ́ nǹkan mẹ́rin dàláì fìdáwò àbí àwọn kọrin tó bẹ́yìn náà ságbọ́rí àgbogbo ẹ̀ bídà lásán àdádálẹ̀ lásán. ẹ wò bá tí ọlọ́run fẹ́ ròyìn kí ni irú àdúrà táwọn tàbíùn tí wọ́n ń ṣe fáwọn sàhábà. wọ́n ní walladhina ja'u min ba'dihim yaquluna rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman. ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم Ọlọ́run foríjì wa o ṣe foríjì àwọn ọmọ ẹ̀yà wa tí wọ́n ti síwájú wa pẹ̀lú ìgbàgbọ́ òdodo kò jù bẹ́ẹ̀ lọ foríjì wa foríjì wa sòtẹ́yìn bá wa fẹ́ ṣàdúà fókù ni àbẹ́nìkan ẹ wàá pàtẹ rẹ̀ rẹ́gẹ́dẹ́ ètò áfíríkà làwa wọ́n lè sọ pé tọ bàbá yín tó kú nísìnyí àwa ara ìkẹ́ fún ni wọ́n ń tà ní ní kúkú tà torí wọ́n ń tà ní oníkálukú ọba ti rà kẹ́ fún bàbá àtìyá rẹ̀ wọ́n wá sọ fún yín pé ṣé alukurani lẹ́ ń fẹ́ ni àbí yàásín bídàláìlù àbí fìdáwò lásán wọ́n mọ̀ á lé lẹ̀ bí ẹ̀kọ́ àwọn ọmọ lóòkù náà pé ẹ sáwò wá pé kùránì là ń fẹ́ èló ní ọ̀nà wa tó bá pé yàsìn nílò yàsìn kọ̀ọ̀kan sógójì lẹ́ ń fẹ́ ni àbógún tó bá sì jẹ́ pé dàláìlù ni iye rẹ̀ ní ẹ lọ dí àwò rẹ̀ wá gbogbo rọ́ burúkú irọ́ burúkú àti ẹ̀tàn jẹ àló ti tó bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ti kú wọ́n fẹ́ ṣàdúrà fún wa ó sọ pé rọbì rahamu rahamhuma kama rọbì rabbayani saghira rabbi ighfir li wa rahamu li walidayya warhamhuma kama rabbayani saghira. akramakumullah á rí i pé tó bá gbà máa ń tẹ̀lé tọ́lọ̀ à ń tẹ̀lé tànàbẹ̀ muhammed Muhammad sallallahu alayhi wa sallam. àní ní wàhálà ó sì rí i pé bàbá màmá rẹ wọ́n gbádùn rẹ títí tí wọn náà fi kú láyé kí lọ́nà nínú tàṣáhùdù rẹ kó tó sálámà rabbi ighfir li wa li walidayya warhamhuma kama rabbayani saghira kó tó sálámà àwọn wàá láǹfààní kó kéré jù lẹ́ẹ̀ márùn-ún lójúmọ́ ọmọ tọrọ àdúrà fún ó kéré jù nù tó bá tó wá ń ṣe àwọn nàwáfíìlì ńkọ́ gbogbo ìgbà tó fẹ́ sálámà rabbi ighfir li wa li walidayya warhamhuma kama rabbayani saghira yàtọ̀ sí wàhálà ìlórí lọ tó wà ń fàtí àdúrà rọ fẹ́ńfẹ́ láàrin tí ike alágbádá sẹ́yìn màmá rẹ̀ kọ́dà àdúrà tó tiẹ̀ sí ọ̀pá màlúù márùn abẹ́rẹ́ nǹkan mẹ́rin ní yorùbá lẹ́bù ókè bàbá rẹ̀ káfìrì ni màmá rẹ̀ káfìrà ni. ṣé gbàtọ́ lọ sọ pé fala taqul lahuma uff wala tanharhuma wa qul lahuma qawlan karima àti mùsùlùmí àti káfìrí títí débi gbogbo wọn dọ́gba a gbọ́dọ̀ sọ fóbi rẹ kó sú mi ó gbọ́dọ̀ jágbe mọ́ wọn ọ̀rọ̀ alápẹ̀lẹ́ lọ́mọ bá wọn sọ wọn ò bá jẹ́ mùsùlùmí wọn ò bá jẹ́ káfìrí. واخفض لهما جناح الذل من الرحمة wọn bá jẹ́ mùsùlùmí wọn bá jẹ́ káfíìrì ṣùgbọ́n وقل رب ارحمهما كما ربياني صغيرا ṣé wọn máa ṣàdúrà fún bàbá òrùlẹ́yìn àgódọ̀ya ògúnsípẹ̀ fálànà bàbá jọ́ọ̀nù bàbá mátíù ìyá dọ́kásì ìyá dínẹ́sì tó sọ́ọ̀mà ṣàdúrà fáwọn náà wọn ò dìkù àwọn olùmọ́nà ọ̀gbọ́dọ̀ dán wò ọ̀gbọ́dọ̀ sọ pé rọ́bì rọ́hámù ọ̀nà àtọ̀mọ́ rọ́bì rọ́hámù sọ̀gìrà tó ń ti pé wọn ò tí ì kú wọ́n máa ṣe ráàmù àwọn pẹ̀lú kó máa gbóúnjẹ wá wọ́n máa ṣe ráàmù àwọn pẹ̀lú kó kélùbọ́ ọmọ tán lọ́dọ̀ àwọn bó sì wẹ́ jẹ́ ọmọ bá wọn rò ní wọ́n máa ráàmù àwọn pẹ̀lú pé kó máa rọ́bẹ̀ kejì rẹ̀ wọ́n máa ráàmù àwọn búrẹ́dì àtẹ̀wà máa wọn wọn mo rò kó yé wa èso máa fi ọlọ́run fọlọ máa méjèèjì lọ sí ti islam dáadáa tọmọ sí fún wọn àdúrà tọmọ sí fún wọn ìyẹn tí òbí rẹ ọba ti jẹ mùsùlùmí tí wọn ò sì tí kù wọn ti wá kú ibi táàdì ti lọ nù tí ti kú ńkọ́ mùsùlùmí wa qur rabbi rhamuhuma kama rabbayani saghira ọlọ́run bá mi kí àwọn méjèèjì gẹ́gẹ́ ṣe ṣètọ́jú mi gbà kékeré wọ́n máa sọ fáwọn òbí rẹ̀ mùsùlùmí torí ẹ kú oríire o ẹ̀yin òbí tẹ wà lórí islam tẹ́ǹsì mójútó islam yín tẹ́ǹsì sunna anabi muhammad sallallahu alayhi wa sallam tẹ́ǹfì ráàlì ẹ máa bẹ́ lọ́n kọ́lọ́n ti kẹ́ kú lórí islam yẹn tẹ́ ẹ bá kú lórí islam yẹn táwọn ọmọ yín náà tẹ̀sí fẹsẹ̀ wọn lórí islam tí wọ́n ṣe ẹ̀yin lẹ́ jèrè lẹ́yìn ikú yín ẹ jèrè gbogbo àwọn àdúrà táwọn ọmọ bá ń ṣe fún yín kò ní tàsé yín yọ̀ wá bá yín yàtọ̀ sẹ́ni tó kún káfìrì ẹni tó kún káfìrì kò sádùá kankan tẹ́ni kankan fẹ́ ṣe fún ọtí ọ̀bọ̀ kò sádùá kankan tẹ́ni kankan fẹ́ ṣe fún káfìrì tí ọlọ́ba káfìrì so eléyìí pàtàkì púpọ̀ ìpè kẹ́rí pé ẹ kú ní mùsùlùmí ni o ẹ má kún káfìrì o gbogbo ọ̀rọ̀ tí Yorùbá máa ń pa tó máa ń sọ pé tó ń jẹ ọmọ bá jinná kò ní jinná bá yín sàárè àbẹ́rẹ́ nǹkan mẹ́ta so nítorí pé oúnjẹ ọmọ táwọn gbà lérò bíi fùfú bí ẹ̀bà bí ọmọ ti lówó ọyẹ kọ́ra mọ́tò mi ọmọ ti lówó ọyẹ kọ́kọ́ lébùn mi kò ní í jẹ́ pé ńgbà tí àṣírí ọmọ bá bò bẹ́ẹ̀ tí ó sì òbí lọ́kùnrin òbí lóbìnrin lóore. Lo kò ní í jẹ́ pásìkò náà ba yín nù sàárè nítorí yorùbá gbà lérò nù nítorí pé àfojúsùn tiwọn ayé ni àfojúsùn tiwọn ìjọ máa ń kọ́bọ̀ mọ́jọ́ máa ń kọ́bọ̀ ni àwọn ọ̀kọ́ máa kún nǹkan tó lè ṣèyàn láǹfààní ó fẹ́ kó ṣe pàǹfààní kò ní í ṣe pẹ̀lú tọ́rọ́ kò ní í ṣe pẹ̀lú sísè kò ní í ṣe pẹ̀lú náì àfojúsùn tiwọn ni pé kí ló ń fún mi torí ẹ̀ ní wọ́n ti máa ń sọ pé ọmọ tó bá pawó wálé ìníyá rẹ̀ ọmọ tó bá jẹ́ tẹ̀gbọ́ntàbúrò pẹ̀lú ẹnìkan lọ́dọ̀ bàbá àbí ìyá rẹ̀ ó rí báwọn òbí yín ti máa ṣe sí yín tí wọ́n bá jẹ́ pé o ò tí ì máa rọ́wọ́ kìbàkù fún wa ní nǹkan tí ẹni tó sì jẹ́ gbọ́n rẹ̀ ń fún wa ní nǹkan wọ́n máa rí ìwọ ojúṣàájú táwọn òbí yín ọmọ ọ̀ wọn tún máa fi tiẹ̀ bú ọ tí yorùbá fi máa sọ pé ọlọ́mọ fẹnìkan bú ẹnìkan yorùbá ní fẹnìkan bú ẹnìkan ọlọ́run yìí fìyàn bú yàn yorùbá ní máa fẹnìkan bú ẹnìkan pé ebi ẹ̀gbọ́n rẹ ebi bíbí lajọ bí ẹnu ńlẹ ọlọ́pàá kì má tó ta fún mi ó tún ti ń kọ́lé ń ọjọ́ sílífàsì tí wọ́n para rẹ̀ <laughs> nígbà tí bàbá rẹ̀ ìyá rẹ̀ kọjọ́ sílífàsì kò túmọ̀ sí pé kó o má ṣe òbí rẹ náà lórí o láwọn ẹrù ilé ayé yìí náà o kò túmọ̀ sí o àmọ́ kò gbọdọ̀ jẹ́ kó lẹ fojú sùn. wọ́n á sọ pé oúnjẹ ọmọ ò ní jiná bọ́ ń sáré bọ́ jiná bọ́ lápè á mọ̀ nǹkan irọ́ lásán torí de eléyìí báyìí ọ̀ràn ẹ̀ ló jẹ́ lórí wa ká rí àwọn ọmọ wa yẹn. wọ́n bẹ lórí islam àwọn náà kú lórí islam ó ti sóríire tọ́mọ rẹ bá jẹ́ni tí ń tọrọ àforíjì fún ọ lẹ́yìn ikú rẹ̀ Rabbighfir li wa li walidayya ẹni tí ò bímọ àfàdúrà táwọn mùsùlùmí bá ń ṣe fún un Rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman Rabbighfir li wa li walidayya. walilmu'minina na yaqumul hisab kẹ́lá anábì kan ṣàdùà akramakumullah ẹ rí i pé ọwọ́ kó bímọ ó sì rọ́mọ rẹ̀ rè débi kó mọ̀ pa foríjì là á máa tọrọ fún òbí èèyàn tó bá ti kú á máa tọrọ kí ọlọ́run fóbi èèyàn láì tí kú àforíjì máa rẹ̀ fún láì tí kú òkú àbí kí lẹ́yìn fẹ́ gbà nítorí àwọn èèyàn ń ronú lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ronú àwọn èèyàn ó yàtọ̀ síra wọn ọ̀pọ̀lọpọ̀ ń bí máa ń torí wọ́n fẹ́ gba nǹkan lọ́wọ́ ọmọ nípa nǹkan lé ayé àwọn ọmọ pàǹfààní ti ń bẹ lára ọmọ ju ẹ̀bà àbí fùfú lọ àtẹ̀bọ́n ọmọ náà ní gbogbo àyínlá ní ìsìn lọ́dọ̀ àwọn òbí wa òbí tó ti kú ní ìsìn tá a lè pé látàárọ̀ dìsín àrántí òbí yìí ó kè ká pa wá lówó àwọn òbí wa tó ti kó òjì kù ó pín nǹkan ká ṣe fún wa ṣebí ká kọ́lé fún wa náà ni ká ra mọ́tò fún wa kọjá pé ìyàwó ní jẹ wọn rárá gbogbo tó bá ń fẹ́ wọn ti rí ká gba àwọn ọmọ ọ̀dọ̀ fún wa lóríṣiríṣi kí ló tó tó bá padà já sí yàǹkọ lọ́la gbẹ̀ndẹ̀ òkè yàmù àmọ́ òbí wa bọ́lá ọmọ akọkọ wọn ti lọ kò sẹ́ni tó wù kí òbí wọn má pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ lọ́dọ̀ wọn kó tó di pé wọ́n lọ àmọ́ pàtó lọ́n ti kọ́ pé wọ́n lọ náà nù dáadáa tún wà tó tún lè máa ṣe fún wọn lẹ́yìn fún wọn ètò sì tètè yá wọn náà làdùà ó pin ìgbà tó o bá ti dágbà sádùn àbí ìtàwọn aládàáda lẹ̀ àdúrà àjọ àdúrà àjọ ológójì ọjọ́ ọlọ́dọọdún àwọn òbílà tí wọ́n bá ti jẹ́ bẹ́ẹ̀ ó kó rí torí délé ẹja kéè sáàrin yẹn o wọ́n máa ṣàdúrà fáwọn òbí wa wọ́n pàtàkì láì tí ì kú òbí rẹ kọ́ máa rántí wọn nù àdúrà nítorí pé eŋti máa sábà mú kóbi ó tètè gbó ó náà ní àkólé kan wọn lórí ọ̀rọ̀ ọmọ ẹ sì rí i pé ọmọdé àwọn ò sábà dààmú fóbi lọ bóbi ṣe dààmú fáwọn lórí pé tọ́wá ti bí máa ní ìsìn ọ̀gbádùn mọ́ wọ́n mọ̀ wá ọ̀nà gbogbo bí tọ́mú ṣe dáa ní ó ṣe ṣe kínní tọ́má ní kankan ṣe ọmọ ó rí i pé wọ́n ló ń fìlẹ̀ lára rẹ̀. so ìwọ wa ti wá ń gbọ́n wọn náà ti mọ̀ pé àwọn abẹ lọ àdúrà rẹ̀ yẹn ọ̀gbọ́dọ̀ gbàgbé òbí rẹ̀ nínú àdúrà rẹ̀ àdáwọlé rẹ̀ kọlọńjẹ ọmọ yọrí sí rere àwọn òkè sòrò wájú rẹ̀ kọlọńba sọ di pẹ̀tẹ́lẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kọlọńba àforíjì so nítorí o ò lè gẹ́ra rẹ̀ sọ́tọ̀ dènà sí òbí rẹ̀ kí o tó bẹ̀ sẹ́ẹ̀sì mọ̀ pé gbàtíwọ̀ náà bá fi wín kà iná wọn fi san fún ọ ipò wo ló tó òbí rẹ̀ sí okú mọ́ ọmọ tiẹ̀ náà ń bọ̀ gbàmí o lè sojú òbí rẹ̀ náà nítorí màrí ó ṣe fún ọ yóò sojú òbí rẹ gbà mí ìwọ wàá máa fẹjọ́ sùn òbí rámi ẹ rí nítorí ọmọ ìṣe ni ọmọ wo ọmọ yìí ni kí ló ṣe ó ṣe báyìí báyìí báyìí bàbá rẹ wàá bù sẹ́rìn àbí ìyá rẹ ẹ sáré ìwọ náà ṣerú ẹ hmm, ẹ sí chápítà mi. <laughs> bó ṣe rí nù jàmá tọ́lọ̀ ń bá ní kó sojú òbí rẹ̀ gbà yọ yọ̀ lẹ́nu yọ yọ̀ lẹ́nu torí o ò lè matamata títí kọ́ mata rẹ̀ so àwọn òbí rẹ̀ ọmọ wa ti fún ọ láwẹ́láwẹ́ ọmọ sì fún ọ láwẹ́láwẹ́ ibẹ̀ ló tún wá máa tọrọ àforíjì ṣé pé mo ṣe báyìí ó ṣe jù bẹ́ẹ̀ sọ ọ̀pá mi tá díẹ̀ ló kù ẹ wá pé inú tí máa hìtì èèyàn lọ́kàn gidi nù pé ọ̀pá mi tá díẹ̀ ló èmi náà bẹ́ẹ̀ torí di eléyìí ẹ kíyèsí ẹ kíyèsí tó sọnẹsọkọt ẹyẹ tó bá kú káfíìrì ni tó bá ti kú ẹni ṣàdúrà fún un torí pé wọ́kú rabbi irhamhuma kama rabbayani saghira bó ṣe wà lọ́lọ́gbọ̀nrán gádà nù kò bá pé wà láyé kò àmọ́ sí láyé kò bá mùsùlùmí kò bá jẹ́ sòṣùgbọ́n àyà kan wá sọ̀kalẹ̀ nínú sórọ́tò tọ́wbà ọlọ́ni má kánà lè nàbí yìí wàlẹ́dínà àmánú ẹ̀yẹ sọ̀fẹ́rọ̀ lè mùsùlùkì wàlẹ́wò kánà òlì kúrbà من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم ọ̀ bẹ́ẹ̀ kọ́tọ́ قطع ولو أبو دودو بيكو ما ترى فريدين fún àwọn ẹni tó jẹ́ ọ̀sẹ̀ bọ̀ kò tọ́ pé kí ànábì àwọn mùsùlùmí wọ́n máa tọrọ àforíjì àwọn ẹni tó jọ̀sẹ̀ bọ̀ àwọn ẹni tó yẹ pé wọ́n ti fi nǹkan kan sorogún pẹ̀lú Allah kò tọ́ wípé kí ẹ máa tọrọ àforíjì fún wọn o walau kanu uli qurba kọ́nà kó jẹ́ pé wọ́n jẹ́ mọ̀lẹ́bí yín. ìbátan yín tó jẹ́ pé ìbíjọ yín pọ̀. من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم lẹ́yìn ìgbà tó ti hàn sí yín gbangba gbangba ikú ọmọ aná làwọn eléyìí ìgbà wo ni máa hàn sí yàn pọ̀ ọmọ aná lẹ́yìn tó bá ti kú lórí káfíìrì ẹnikẹ́ni tó bá ti kú lórí àṣẹ islam ó ti hàn sí wa pọ̀ máa ná ni síbẹ̀ nínú súnà nàbì sallallahu alaihi wasallam ibi táwọn ti sọ fún akutẹ bá kọjá gba sàárì ẹni tó kú lórí nǹkan mi tó yàtọ̀ sí islam ẹ fi yí pọ̀ máa ná ni wọ̀nyí ẹ fún ro bànújẹ́ ipò máa ná ni ọ torí ẹ ẹnikẹ́ni tó bá ti lè kú lórí nǹkan tí èsè islam ẹ gbọ́dọ̀ tọrọ àforíjì ẹ gbọ́dọ̀ tọrọ àforíjì kọ́dà kó ṣe pé mọ̀lẹ́bí yìí kọjá bàbá àbí ìyá yìí sọ àyà yìí ló mú ni mà yìí pé waqur rabbi irhamuhuma kama rabbayani saghira ọsẹ kù lórí òbí tó bá kú ní mùsùlùmí yàtọ̀ sẹ́ni tó kú ní káfíìrì mushrik torí ọdọwọ wa pàápàá jùlọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn Yorùbá ẹ pé wọn máa ṣẹbọ sọlọ náà ni nítorí pé àwọn ọmọ sọ pé ẹ̀sìn kan ò pé káwọn ọmọ sọ̀rọ̀ ẹ̀sìn kan ò pé kò lè pé káwọn ọmọ ṣẹbọ àwọn sóòsà so gbogbo orò tẹ̀ ń ṣe òòsà tẹ̀ ń bọ ọ̀hún gbogbo ẹbọ tẹ̀ ń gbé òun ó ti yọ yín kúrò ní Islam so ẹ̀yin tí ẹ bá ti mọ̀ pé àwọn bàbá yín táwọn ṣe kú nù ẹ gbọ́dọ̀ tọrọ àforíjì fún wa o. ẹ gbọ́dọ̀ tọrọ àforíjì fún wa nítorí pé ó ti hàn pọ́ máa ná ló yín lọ́mọ ọmọ ni bàbá yín àbí ìyá yín ẹ má tọrọ àforíjì fún wa kẹ́yìn náà má tún dání tó tún lọ jẹ́jọ́ níwájú ọlọ́run ọmọ èèyàn lọ́mọ aná ọ̀ ń tọrọ àforíjì kéèyàn dáràn tó àwọn kankan wá wà tí ọ̀pọ̀lọpọ̀ sínú ẹ̀. tí wọ́n sì máa bá bẹ́ẹ̀ kú láì túbá ẹjọ́ àti àgbéyẹ̀wò rẹ̀ ká fi mà ìjẹ́ ni tó bá kú lórí irú rẹ̀ náà tó ti jẹ́ pọ̀pọ̀lọpọ̀ ni ọ̀bọ ń bẹ̀ sáwọn náà ń bẹ nu ẹni tí àgbọ̀dọ̀ tọrọ àforíjì pọ̀lọpọ̀ Yorùbá afẹnitọ́lọ́ ń bá sànù inú òkú láyé yìí láì jẹ́ kó lóògùn Yorùbá wọ́n máa ní tíra tí wọ́n dé tí wọ́n máa sọ̀rọ̀ wọ́n gbé kọ́ bí wọ́n bá ní wo bàbá rẹ̀ lòyà rẹ̀ ó sọ̀rọ̀ àfẹnitọ́lọ́n bá sànù wọ́n máa lóńdè tí wọ́n dè má dì ìfúnpá wọ́n máa ní òrùka òrùka ògùn lóríṣiríṣi kódà tó bá wọlé yín dáadáa bóyá tí dáàdì rẹ bá kú o lè tún rí àpàtì ògùn àfi bí ìgbà téèyàn ń tà tó ń di ọwọ́ àbẹ̀ lóríṣiríṣiríṣi tí wọ́n tún máa kọ́ sí ara ọ̀kọ̀ kan wípé ó ń dè nǹkan báyìí ni bí wọ́n bá ń tíráfù lélẹ́yìí bí wọ́n bá fẹ́ pàdé ọ̀tá lélẹ́yìí bí wọ́n bá fẹ́ àbí òye wa gbogbo ẹ lè wà ńbẹ̀ lóríṣiríṣi bí wọ́n bá ra lẹ̀ wọ́n lọ rí nǹkan má bẹ́ẹ̀ ìgbà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní fi èlé ilé yẹn tí wọ́n bá fi lélẹ̀ wọ́n tún lọ rí nǹkan mọ́lẹ̀ tí wọ́n bá tún kọ́lé tán wọ́n tún so nǹkan rọ̀ ibi tí wọ́n ti ń tajà wọ́n tún fi nǹkan bẹ̀ torí ẹ̀ ló jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn Yorùbá oníbàárà ni wọ́n jẹ́ sáwọn babaláwo àwọn yẹn ń àwọn aláṣìírí wọn afẹ́nitọ́nà ń bá sàmù ok wọn á rí i pé bàbá rẹ kú màmá rẹ kú wọn ọbọ nù kàn yìí wọn ọbọ nù rẹ wọn ti mú mi wọn múra wí wọn ti pọfọ wọn kó gèdè wọn kó àyájọ́ àfọ̀ṣẹ àwíṣẹ bàbá màmá rẹ jẹ ògùn débi pé yín wọn dógùn wọn kú lórí nǹkan yìí eyín ẹ̀ sàdédé dógùn ọ̀pọ̀lọpọ̀ oògùn ni wọ́n jẹ torí bí oògùn bí owó ẹyọ bí kíní kan tí ó mú kí eyín gan dógùn tí ó tọ́kì eyín bí electric tó gbogbo nǹkan yín ni wọ́n ṣe wọ́n wá kú ìdí nu tẹ́rì kọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọ sunkún àlàyé lẹ́yìn ikú òbí rẹ̀ ẹkún gidigidi nígbà tó bá padà gbọ́ ìsìlámù yìí pé gbogbo nǹkan yín ni bàbá òun ṣe gbogbo nǹkan yín ni yóò ṣe kú tí wọn lè máa tọrọ àforíjì fún wọn báyìí kò sẹ́ni tó wù kí gbàgbọ́ wọn wọ náà kò sẹ́ni tó wù kí yọ wọn wọ náà bàbá rẹ ti kú pẹ̀lú oògùn ṣíṣe ìyá rẹ kú pẹ̀lú oògùn ṣíṣe ẹgbẹ́ náà lọ yọ gbogbo wa náà ọlọ́run lọ yọ wa yẹ máa ṣe ká máa ṣe wàláì ọlọ́run lọ yọ wa torí àwọn ẹ̀ṣẹ̀ ń sọ oògùn yìí o bí wọ́n bá gbọ́n jù wá lọ wọn ò gbọ́ jù wá lọ táwọn ti wá jẹ́ pé di ogun ni wọ́n wà ọlọ́run lọ yọ wá wàlúwà torí tọ́lọ́run ọba yọ wá ẹ̀yẹn gbogbo àti ń sóògùn kí lẹ́ẹ̀ fi dáa jù wọ́n lọ kó sí yíyọ ọlọ́ọ̀ni ẹ̀ẹ́dẹ́ náà sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ mustaqim àwọn ìjọba pé wọn ò gbà kankan gbọ́ bí òògùn ní má mú un bọ̀ wá mọ́ síláṣí ó di òògùn ni ó dì mára nítorí pé ti rí i pé púpọ̀ nínú àwọn jama wọn ò fẹ́ kó òun dépò lè má mú so without any reason wọ́n lè fẹ́ da mọ́sálásí mọ́sálásí bá tí ìsílẹ̀ ijó so tó ń bá nẹ́ lómi ló ń dè yọ ń nà báyìí ìsìlámù lè má mú fa Allahu akbar so ọlọ́run lọ yọ wá ètò ìpa agbọ́n jù wọn lọ àwọn ẹni tí ò ní wẹ ọṣẹ fíṣẹ̀bí lìlá ọṣẹ wọn kó nǹkan mọ náà ní ojoojúmọ́ àbẹ́yìn ọmọ bẹ́ẹ̀ ni wọ́n gbọ́dọ̀ kó nǹkan mọ náà ní wọ́n mọ̀ atọ̀ wọ́n mọ̀ tọ̀ àbí gbà tẹ̀ ń tó yin sẹ́ni wọ́n mọ̀ tọ̀ wẹ̀ wọ́n lè kọ́ wẹsẹ̀ àbẹ́ ẹ̀gbọ́n tí wọ́n mọ̀ sọ kọ́ wẹsẹ̀ àwúre àwọn èèyàn wọ́n sùrùbò níbi bá wọ́n sùrùbò níbi bá ètò bẹ́ẹ̀ bá róògùn lè bàbá yín tẹ́ ẹ̀ rí lọ́dọ̀ ìyá yín gbà ń kú ẹ̀ rọ̀ṣẹ́ dúdú tí ò bá lẹ́wọ̀ tọ́bù láti àṣì ṣé màá tọrọ àforíjì fún wọn ni àbẹ́ màá ṣépè torí kọ́lọ́n sọ pé má kánà lé nàbí yìí wọ́n lè rí iná ámánú an yastaghfiru lil mushrikina walau kanu uli qurba min ba'di ma ashabul jahim kò bùkátà pé kẹ́ máa dá kẹ́ máa kẹ́ máa wá jàjàngbìlà fásitì àṣìṣe làṣìṣe ọmọ ẹ̀jẹ̀ ẹ mọ̀ pé tó bá yí jẹ́ lónìí ni pé ó ti hàn sí mi nísìnyí ni lágbájá kú èmi ò wá mọ owó pé gbàtí lágbájá ti jẹ́ bàbá mi gbàtí lágbájá ti jẹ́ ìyèkan mi tó ti jẹ́ ìyá mi tó jẹ́ bàtà mi kì í ṣàṣìṣe. màmá wa wọ́nà láti wá bò fún rọ́ nítorí kọ́mọ́ bàjẹ́ pé àbálọ àbábọ̀ rẹ̀ á padà pé bàbá rẹ̀ náà kọ́ mo rò pé yé wa ẹ wá rí táwọn èèyàn bẹ́ wulẹ̀ tí wọ́n ń jà lórí rọ́ àti ní ọ̀nà kan tá a lè gbà sọ irọ́ di òdodo lọ́dọ̀ lọ ẹ kúkú sòdodo kẹ́ni tí ò tí kú kó wọn má bàa ṣe irú àṣìṣe táwọn eléyìí ti ṣe àwọn ti lọ wọn ti lọ náà ẹni tó kù ní kọ́ lọ́wọ́ gbà. á wò wò tá a bá ti gbọ́ lẹ́nu àwọn bàbá tó kú pẹ̀lú páńsó oògùn òfò tí wọ́n sì ń ṣe sọ̀láàtì wọ́n ń yọ zakat wọ́n ń ṣe ń ṣe sòyàmù Ramadan abẹ́ẹ̀kọ́ ni wọ́n ń ṣe hajj àwa gbọ́ lẹ́nu wọn rí pé àwọn oògùn táwọn ṣe tí a padà rí pé wọ́n ṣe wọ́n bá bẹ́ẹ̀ kú yìí àárí gbọ́ lẹ́nu wọn rí ẹnìkan ò sì sọ fún wa pé wọ́n sọ rí pé ogun ní dáàbò bò yàn o ogun ní sọ́ni o ogun ní lani o àgbọ̀ rí pé wọ́n sọ bẹ́ẹ̀ kàkà bẹ́ẹ̀ gan atúgbọ́ tí wọ́n ní wọ́n sọ rí pé ọlọ́mọ ní máa dáàbò bò ni ọlọ́mọ ní gbani ní lani ọwọ́ gbẹgbẹ lẹ́yìn sábà bí màá ní yóò bá sì ti tẹ́ gbogbo àbí òye wa wọ́n ti fi hàn pé kí èso làwọn gbẹ́kẹ̀lé ọlọ́run làwọn gbẹ́kẹ̀lé tába ti ráàlì gbámú bẹ́ẹ̀ wọ́n sọ pé wọ́n kú lórí ashirkul asghar ìṣẹ́bọ sọ́lọ̀ lẹ́bọ tó kéré wa shirkul asghar la yukhriju min al-millah kìí yọ̀yàn kúrò nínú al-islam wa la yukhallidu sahibahu fi an-nar kìí sì jẹ́ kẹ́ni tó ṣe tó bẹ́ẹ̀ kú kọ́ máa bẹ́ẹ̀ nu ná láéláé wàlá yuhbitul a'mal kullaha kìí sì ba gbogbo sẹ́jẹ́ ọwọ́ sẹ́tọ́ bá wọ̀ ni ó bàjẹ́ so eléyìí ò di wa lọ́nà láti máa tọrọ àforíjì fún wa ètò túmọ̀ sí pé inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha wọ́n ti wọ́ bẹ́ẹ̀ o wọ́n lọ́wọ́ ní foríjì wọn lórí ẹ̀bọ tí wọ́n ṣe yẹn àmọ́ bá bá wọ àforíjì nǹkan kan sẹ́yìn náà tọrọ fún wa yìí ó lè tún kù tí wọn ní pẹ́nu náà so ṣùgbọ́n àti wá sọ pé wọ́n kú lọ́sẹ̀ bọ̀n eléyìí ń kú káta kọjá pé gbọ́ rí lẹ́nu wa wípé wọ́n sọ pé oògùn náà ní fẹ́ẹ̀ òní ọ̀dà àbùbù àwọn kì í sọlọ so eléyìí túmọ̀ sí pé àyè àlàfo ti sí mbẹ̀rún fún ọ láti tọrọ àforíjì fún bàbá rẹ yẹn tó kú tó ń ti pé ń sóògùn àyè àlàfo ti yọ kókó ṣàdúrà fún ìyá rẹ tó kú tó ń ti pé ń sóògùn òfòògùn àdánù nígbà tá a ti rí àrígbámú kan tó fi hàn wá pé ó gbàgbọ́ pé oògùn náà ní máa dá tìka ara rẹ̀ dáàbò bò yẹn mo rò pé yé ṣe lè ìjàbọ̀ ṣe jẹ́ mi ò lórí ìdílé ibi dá dùn ó lónìí. ọlọ́ọ̀lẹ́dàá wa fi hàn wá níbi ká sọ ara wa o ká sọ ara wa so ká má jẹ ẹni tó yẹ pé ojú kòkòrò pé a fẹ́ gbowó àwa màṣẹ́lọ̀n pàápàá jùlọ àwọn tí wọ́n bá pè ní ẹ̀ lèmámù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yẹ pé ẹnìkan kù gbogbo wa ti máa ẹ̀ tún lọ́ọ́ máa tọrọ àforíjì bóyá nítorí pé ó dipò òṣèlú kan mú bóyá nítorí pé ọmọ rẹ̀ ló dipò òṣèlú mú bóyá nítorí pé èèyàn rẹ̀ lọ́wọ́ à ń pò ńlá tẹ́wọ̀n òkú ẹ̀ pawó ń bẹ̀. ma kana lin-nabiyyi wal-ladhina amanu an yastaghfiru lil-mushrikin walau kanu uli qurba min ba'di ma tabayyana lahum annahum ashabul jahim. ó sì lè jẹ́ kó ń gangan náà lọ́wọ́ à bí kéèyàn wà nípò àkóso kan bí ọba bí baálẹ̀ bí ìjòyè tá a mọ̀ pé wọ́n kàn bí mùsùlùmí ń jókòó mùsùlùmí ni kò sójúṣe islam ètò túmọ̀ sí pé kìí ṣe mùsùlùmí ṣe irú rẹ̀ bá kú mùsùlùmí kan gbọ́dọ̀ lọ sí sọ̀látù jánásà sí lára o nítorí tẹ̀ máa ṣe sọ̀látù jánásà ẹ̀fẹ̀ ń tọrọ àforíjì fún ẹ̀ gbọ́dọ̀ dán wò láéláé ṣe eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك islam ọgbà bẹ ẹni tó ti kú ẹ̀yin ọmọdé ọwọ́ náà òní wọná nítorí sẹ́yìn máa bí àtúbọ̀tán rẹ̀ ó ṣe rí orí kíní ó kù ẹ lè sọ káfìrí ọlọ́run yí padà kó di mùsùlùmí wa mùsùlùmí náà tó ti fẹ́ máa pè lọ́mọ aná láì tí kù sí wàá máa bí wò ṣe kù mùsùlùmí náà lè di káfìrí ti wá ní káfìrí. torí di eléyìí nínú àkídà ahlu sunnati wal jamaa iná ni pé wọ́n pẹ́ nìkan kan ní ọmọ nánú àwọn o ṣáájú kótó ojúkókò ẹnìkan pàtó àlè gbogbo káfíìrì kọ́ lọ́n gbogbo gbogbo yahudi gbogbo àwọn àwọn olóró ọmọ nù wọn rárá ó dìgbà lọ́wọ́ ọ̀sẹ̀ ìpínlẹ̀ àtàwọn ọ̀sẹ̀ tí ẹnì kan náà ti bàbọ̀ sójú ló sèkú. ṣé ọ̀tọ̀ ọ̀tọ̀ fún un fọ́nmọ́ sísá ìtàbà ìwà fọ́nmọ́ rárá ni wọ́n jáde kàwé ẹ wọ́n ti rán lọ́wọ́ ẹ̀rọ ó kú sójú sójú lọ. àdókò fún àwọn èèyàn ní àǹfààní láti gba àlẹ́ pé bàbá rẹ̀ ti lọ sójú lọ mo ní sójú lọ kú. àgbọ̀gbọ́ ni pé sófin èsì pé wọ́n kàti pẹ̀ ń sófin ló túmọ̀ sí pọ́npọ́n káfíìn nítorí sufi wọn ní àwọn àkídà tó ń kó sínú àkídà kòfìríyà kúnnù sùfíyà ọ̀pọ̀lọpọ̀ àwọn ayọ́ anas tó wà nù tọ̀ríkọ̀ àwọn ọmọ nǹkan àwọn kan ń tẹ̀lé àwọn ọ̀gá àwọn ń tẹ̀lé afọ́jú ni àmọ́ tó bá yẹ pé inú àwọn tó máa ń ti ń jẹ́ sófin ní tó kó sínú tó sì gbàgbọ́ ni tó wọ́n kéde bàbá yìí ń ṣe èsì Islam ló kú lé lórí o torí di eléyìí ẹ ṣe ẹ kú ọ̀rọ̀ èèyàn kò dìsáàbù ká ti sọ láti sílá bẹ́ẹ̀ kò sí kò sí tó burú mẹkínní mẹnu yóò bá lẹbù ní pé wọn ò ní lè kéde náà. oníbẹ̀rẹ̀ ni pé ẹ dákun pé advice àwọn báwo làwọn ṣe lè bá gbé àti báṣepọ̀ báwo làwọn ṣe lè correct àwọn tó yẹ pé wọ́n máa ń ṣe àdádálẹ̀ náà wọ́n lè tún máa ń pe àwọn èèyàn sí ojú ọ̀nà tó tako súnà àti àwọn tó ń fi súnà wọn máa ń pè wọ́n sí ọ̀nà tó. ní àwọn kò sí wàhálà àkọ́kọ́ náà ẹni tí kálukú bá gbàgbọ́ láyé yìí náà ni ọmọ pé àwọn èèyàn lọ sídìí rẹ̀ ìpèníjà ńlá tí ń bẹ níwájú ìwọ tó ń ṣe súnà ni pé wọn gbọ́dọ̀ jẹ́ kí aládàádáalẹ̀ olùpẹni lọ sídìí àná kó wá jẹ́ pé ẹnu tiẹ̀ yá sí kó péyàn ju ìwọ tó wà lórí òdodo lọ ìwọ tó wà lórí òdodo lọ gbọ́dọ̀ kúnnu jù ìwọ ló yẹ kí ara rẹ dá sánsán jù níbi àti pé èèyàn wá sí di òdodo àmọ́ kó ajẹ pé lórí ibú tó fẹ́ káwọn èèyàn sórí ibú òun ni ó tún máa sáré lọ bá wọn wọ́n tún sáré máa pè wọ́n sídìí aburú sídìí àìdá nígbà tí wọ́n dákẹ́ ìwọ ọmọ ká ṣe nǹkan èsì ni wọ́n máa fọ̀ eléyìí ọ̀dà tó ó káwọn náà jẹ́ ẹni tí ó ní action kìí ṣe reaction reaction nìkan kó jẹ́ pé káwọn tó pe àwọn èèyàn wá ṣe bídà ìwọ ti ṣáájú pè wọ́n pè wọ́n pè wọ́n pè wọ́n kan wá ṣe súnà ṣe lẹ́yìn ní tó pàtàkì so lẹ́yìn náà kò sẹ́ni tí ó mú ọ ipò ṣe pé àwọn èèyàn sí súnà tí wọn náà mú wọn nígbà táwọn pè yàn síbi díà tẹbi tùmọ̀ béèrè tó ń béèrè náà wíwò lẹ́sẹ̀ lé táàkù wọn onídìí táàkù táàkù kan ò ju kí wọn náà pè yàn lọ. wọn náà pèèyàn sí di súnà àwọn fi dáadáa tó wà di tí ń se hàn ìwọ fi dáadáa tó wà nínú súnà oríire ti làákà ìsìn tẹ̀ ń bá wọn sọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ó sì máa gba súnà ẹ fi dáadáa súnà àwọn èèyàn ẹ fi hàn wọ́n nù wáyín ẹ fi hàn wọ́n nù sẹ́yìn ẹ fi hàn nù ọ̀rọ̀ pẹ̀lú gọ́ọ̀lọ́ àwùjọ yí padà àwọn èèyàn dẹ̀ ń ti ṣe súnà nítọ́kàn burú jù ní pé dáadáa ló wà nù súnà ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹni tó lòún ṣe súnà sí dáadáa yẹn wà nù wà dùn ẹ̀ńtẹ́yìn náà bá ti máa fi tẹ̀ǹkà tẹ̀ǹ wí fáwọn èèyàn tẹ́ẹ̀ bá fi máa ṣe wà hù tẹ́ẹ̀ bá ti máa lò ẹ̀ nírú èèyàn pè ẹ jẹ́ kí ìwà yín ó sọ̀rọ̀ fún yín ju ọ̀rọ̀ ẹnu yín lọ. nítorí pé tiwa yín bá ti ń ṣàpèjúwe lọ́wọ́ máa rọrùn fáwọn èèyàn láti tẹ̀lé yẹn torí ká má pé a máa sọ fáwọn èèyàn pé ọ̀rọ̀ tá à ń sọ ni ẹ máa wò ẹ máa wò wá wa ọ̀rọ̀ tá à ń sọ ni ẹ máa wò ẹ máa wò wá wa rárá àti wá àtọ̀rọ̀ ẹnu àwọn di súnà. ọpẹ́ sì ni fọlọ́n lónìí ó rọ ọ̀pọ̀lọpọ̀ lọ́rùn láti ṣe súnà torí pé àwọn náà ti ná wọ́n ti ná gbàrà wọ́n ti ná gbòòrò wọ́n ti gbé ìyàwó síra wọn àwọn náà rí oríṣiríṣi ìfira ẹni jìyà ìfira ẹni ṣẹ̀sín ìgbéra ẹni lọ sẹ́ni tí ó máa fìyàn ṣe ẹrú sìn gẹ́gẹ́ bíi táyà mọ́tò tí ń bẹ́ẹ̀ ń dìbí dà ọ̀pọ̀lọpọ̀ ṣetán láti tẹ̀lé súnà sòtẹ́yìn náà bá wá jẹ́ pé à ń pèpè lọ sídi súnà tànàbì sallallahu alaihi wasallam kí ṣe súnà tara yín o à ń pèpè lọ sídi ẹ̀sìn Islam bá nàbì ṣe pèpè lọ sídi rẹ̀ ẹ fi èsì sílẹ̀ fọlọ̀ lẹ́yìn gbàtà tí ń ṣe bó ṣe ẹ fi èsì sílẹ̀ fọlọ̀ ọlọ́run náà ni ó pè kún ọgbà òun ni ó pè kún ọgbọ́ ọlọ́run ọba kó lò wá fún dáadáa kó bá wa kásẹ̀ aburú láwùjọ wa náà. wọ́n ní pé ṣé dandan ni fún obìnrin láti bo ojú mi. dandan ni torí sẹ́yìn bá ti ń béèrè bẹ́ẹ̀ ó túmọ̀ sí pé sí dandan ni náà. àbí kí lẹ́yìn rí tẹ́ fi fẹ́ ìyàwó yín tọ́ba jákòbìnrin ní béèrè kí ló rò pọ́kọ rẹ rí tó fi fẹ́ ọ bóun ní Islam ó sì wá sọ pé kó o bọ́sẹ̀ àmọ́ má bójú tẹ́lá fẹ́ fẹ́ àwọn oníṣẹ́sẹ̀ rẹ̀ lẹ́màá wò oníkarogoto àbóníka gbangba ni tẹ́ńtẹ́ máa wò so ojú náà lẹ́màá wò abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ sọ nítorí ẹ̀ bójú yín kẹsìn náà. wọ́n ní láyé tá a wáyé pé sáwọn lè fi sọ̀rọ̀ bàtà fi sọ̀lá. bàtà arú èwo gan. dáadáa ẹsẹ lè fi sọ̀lá anabi sallallahu alaihi wasallam ní sọlọ òfin ní àlè fún ẹsẹ sọlá ti pẹ̀lú bàtà yín lẹ́sẹ̀ àmọ́ bọlá ti fi sí bọlá ti fi sí kí ẹsẹ tó gbé bàtà ọmú kíláàsì tó ọmọ fi tẹ ìtẹmọlẹ tó bá rọ ọmú torí pé ńgbà tí anabi sallallahu alaihi wasallam fi bàtà sí sọlá kò fi tẹtẹ kankan mọ́lẹ̀ torí pé àwọn ẹlòmíín náà ní sin ibà ìkọrí ńkọdí náà máa ń gbẹ́sìn yìí ní ìdáfẹ́ ti sọ láti ní ibi tí ò sí tẹ kankan mẹ ta ló ń tọ́ mọ́ wọ̀ bàtà àbí tó bá sá ti sí gbẹ̀mẹ́ àbẹ́ rí nǹkan mẹ́ so lẹ́yìn náà wọ́n náà dán òmà náà ọ̀rọ̀ ọ̀rùn ó fi bàtà rẹ sẹ́sẹ̀ wọ́n á fi forí kalẹ̀ wọ́n á tún jókòó wọ́n á tún ṣe gbogbo ẹ̀ súnà nàbì sallallahu alaihi wasallam àmọ́ àwọn èlò súnà lọ́nà tí yóò fi kó ìnira báwọn yẹn wọ́n fi bàtà rẹ tẹ ìtẹ́ kankan mẹ́lẹ̀ ilé ìjẹ́bù sí ni wọ́n ní sáyé tá a wà ní ìsìn dáadáa kí wọ́n á ní ìyàtọ̀ ayé ìyàtọ̀ ayé tẹ́lẹ̀ àmọ́ ibo lọ fẹ́ fi tẹ̀ mo ní wọ́n fẹ́ fi bàtà yẹn tẹ̀ náà. olùbẹ̀rẹ̀ bíi láti ìyá alága wọn làwọn jẹ́ bàtì mànìjà ní kọ́ńpì àwọn àmọ́ kó ọjà wọn láti òkè òkun àmọ́ látara àwọn pàjáwìrì kẹ́tọ́ ṣẹlẹ̀ sáwọn ní fámìlì àwọn ń lò ní owó kọ́ńpì láti parí ilé màmá àwọn sọnù táwọn wá lóye pẹ̀lú àníyàn táwọn fẹ́ fi jàmbá fún iléeṣẹ́ àwọn fẹ́ dáwó yẹ padà ní àsìkò tí yóò rọ̀ wọn lọ́rùn àsìkò táwọn ní káwọn dọ́yọ̀ padà yìí ọ̀gá bẹ̀rẹ̀ sí oraka sí tọ́yẹ́ kó ń wọ́n sí bọ́jà ẹsẹ̀ wọ́n yìí ó kó bá ní pé gbèsè ẹ̀dì púpọ̀ tó fi omi náà kọ̀ sílẹ̀ rà lọ́rọ̀ àwọn látara ọjà ẹsẹ̀ wọ́n sí. wọ́n ní ìsìnbàjẹ́ àwọn fẹ́ dá owó padà àwọn ọ̀rọ̀ náà táàbà ní káwọn ọmọdé sálárùn dá padà díẹ̀díẹ̀ gbèsè ọ̀pọ̀ sálárà àwọn òyìnká so àwọn gbọ́ péjọba fẹ́ fún àwọn tí wọ́n ti bísàn kéékèèké lówó tó yẹ pé yóò ní interest kékeré lórí sí àwọn ìgbàlú interest yìí torí pé yóò tún ra wọn lọ fún ọdún díẹ̀ láti kọ́fà rọ̀ torí pé àwọn máa fi bálẹ̀ àwọn sẹ̀gbẹ̀ sí owó táwọn ya àwọn ti fowó ìjọba àwọn ti tún owó gbèsè ilé iṣẹ́ wọn náà ní iṣẹ́ àwọn jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ẹni tó tún jẹ́ ọ̀gá àwọn pápátá tó ní iṣẹ́ hindu ni ọ̀gá tí ó wà wà lábẹ́ rẹ̀ òun jẹ́ kírísítẹ́nì wọ́n ti fọkàn táwọn gẹ́gẹ́ bí mùsùlùmí ìtìjú ńlá ló jẹ́ bẹ́ẹ̀ fún ló jẹ́ fáwọn àwọn òsùnmọ̀ pé yóò rí báyìí tẹ́lẹ̀ káwọn tó ṣe pé kẹrẹ́ ọ̀kẹ́ fún àwọn onímọ̀ọ̀nì kí ni ọ̀nà àbáyọ fáwọn báyìí. alhamdulilayi ọ̀nà àbáyọ fún yín ni kẹ́ ẹ̀ sòdodo tẹ́ ẹ bá sòdodo òdodo máa ń láàyàn àmọ́ tẹ́ ẹ bá sòdodo ẹ pé irọ́ náà lẹ fẹ́ dì mọ́ kò sí tàbí ṣùgbọ́n ní padà fìdí rẹmi njẹ́ sì fẹ́ kọ́ ṣẹlẹ̀ láburú náà ni wọ́n padà ṣẹlẹ̀ akọ́nà ẹ ti wọn nítorí kó fi dá lórí pé owó olówó tí èso owó rẹ ọ lẹ́tọ̀ọ́ kankan láti kọ́wọ́ bọ̀ láti mú lò ohunkóhun ó lè máa ṣe ìṣòro yòówù ó lè ọ nínú ẹbí rẹ láàrin rẹ láì jẹ́ pọ̀ gba ìyọ̀ǹda lọ́dọ̀ olówó lẹ́yìn náà ó dájú pé ó pọ̀ kọ́mpìnì yẹn púpọ̀ náà lọ́fà ló fi jẹ́ pé ẹ ní ìgboyà láti kọ́wọ́ gbowó wọn ẹ sì mówó tó ń fi lọ millions ẹ tún ló ti ń di millions látàrí pé ọjà wọn. ẹ̀ ẹ́ tọ́ owó pọ̀ kọ́mpìnì nì tó wọ̀ bá pọ̀ kọ́mpìnì ọjà tó ti tà dá padà àbẹ́ẹ̀kọ́ ni dá padà so nítorí di eléyìí báyìí tẹ́ bá ní property kan ẹ tà ẹ fi dá o wọn padà nítorí kẹ́ wà lẹ́nu sẹ́yìn kẹ́ máa gba tọ́rọ́ kọ́bọ̀ sísì kẹ́ sì máa fi sílé ayé yín ní rọrùn ó pé yín ju kó wá jẹ́ pé àṣírí ó tù gbogbo nǹkan àníyàn náà ni wọ́n tún padà gbẹ́sẹ̀ lé ẹ sì tún padà dẹni tó ṣe wípé wọ́n tún lé yín kò ń bí sẹ́wọ̀n ẹni wàá ní kankan mọ́ torí ọbẹ̀ tà ẹ ti jàǹbá ọwọ́ ara ẹni là á fi tún ara ẹni ṣe ibi tẹ́ ẹ sì ní ẹ kówó sí ọpẹ́ ní fọ́nà kì í sóúnjẹ lẹ́ fi jẹ ẹ tà lè mí o ilé mọ́mì yín tẹ́ ẹ lọ kọ́ ẹ tà ẹ dá owó olówó padà fólówó. màmá gan yẹ kó sunu lé nǹkan kan wọn balẹ̀ ńjọ́ kan àfi tí wọn bá má tàn bẹ́ẹ̀ ṣe rówó kọ nítorí pé owó olówó leléyìí owó jàǹbá ni wọ́n ń pè léyìn yorùbá ni wọ́n máa tan ara jẹ pàtó owó olówó àtowó ẹni ọlọ́run sáà ti má fi kàn wọ́n wa èèyàn wọ jahannama owó olówó ó lè gbé èèyàn wọ jahannama torí de eléyìí ọlọ́run ṣe wọ́n dájú pé imáni lọ sọ sí yín láti ẹ̀ fi ń serú béèrè báyìí so ń tẹ̀lé sí wọn náà ní kẹ́ ta léwu tẹ́ bá ta léwu nítorí jẹ́ owó kọ́mpìnì ẹ̀ san fún wa owó tó bá kù ní tó bá ká ní irú ilé tí a lè kọ́ fún màmá yín tí wọ́n máa gbé ẹ̀kọ́ fún wọn yóò sì yóò ràn kankan wọ́n máa gbé lé aya so àmọ́ pé àwọn yí lọ bẹ́ẹ̀ ń tẹ́ ẹ rò pé ẹ̀fì san tẹ́ ẹ bá rí kò sígbà tí ọ̀rọ̀ tá a ní kí bàbá ọmọ gbọ́ tí ò ní di pé bàbá náà yàn padà parí rẹ̀ o tásìrì ń bá sì tu disaster ńlá ni ó jẹ o gbogbo ní téèyàn ló ní ẹ máa kó bó sì máa ń ṣẹlẹ̀ láwọn lè sẹ́nu tó bá sẹ́mọ ọlọ́run ó lè mú jẹ gbogbo properties tó bá ní wọ́n ṣe zẹ̀ by the time tí ọba sọ pé this house was registered in the name of my mother wọ́n ní kò sí wàhálà ń bẹ̀ but we learned that it was built by you with your own personal money àbẹ́ẹ̀ gẹ́tì ẹ̀ torí pé ẹni tí ó bá kówó tẹ́lẹ̀ náà generally kò ní forúkọ rẹ̀ kọ́lé ó lè kọ́ lóko ọ̀yá rẹ̀ lóko bàbá rẹ̀ lóko àbúrò lóko ọmọ àbí òye wọ́n wà kó lóko kò ní nílé aláàmù ní kó wọ́n nílé so wọ́n padà gba gbogbo nǹkan wọ́n wá gbà lọ́nà tí ó padà dójú tì yàn púpọ̀ èyí ó tún wá lùzù sẹ́yìn ó sì bẹ́tà gbogbo ọgbọ́n tá a fẹ́ máa dá nìsín àbùkátà rẹ̀ ẹ ta lé o tẹ bá ti ta ẹ lè ta lé tí owó tẹ san fún kọ́mpìnì nítorí bá ká ẹ eléyìí lọ́kàn yín ọ̀bà lẹ̀ sí i ẹ sì tún wà lẹ́nu pé ẹ̀ ń ṣiṣẹ́ inṣàlá ọwọ́ àwọn abọ́wọ́ tẹ̀ máa tún rí ẹ tún lè tún fi rìbíòdì ara yín ní ti dáadáa ẹ tètè ṣàtúnṣe lónìí kó tó dọ̀la o torí àyìn náà lẹ sọ pé ẹ̀yin nìkan ni mùsùlùmí tó wà ń bẹ̀ o hindu ló ní iléeṣẹ́ kiri yóò lẹni tí òun náà tún jọ́ ń bẹ̀ ẹ̀yin nìkan mùsùlùmí tí wọ́n trust tó á yẹ ká ní ẹni tá a ní kó kíni lẹ́yìn kọjá pé ẹ̀bùn lòún fi sọ́wọ́ ẹni á ní ọ̀fẹ́ ni lójú sọ yẹ ká pátá ló fi sẹ́nu eléyìí ní islam tó lọ́n fi rán nàbì sallallahu alaihi wasallam islam ọgbà kéèyàn ṣe jàǹbá o anabi sallallahu alaihi wasallam ni adil amanata ila man tamanak wala takhun nǹkan àfọkàntán tí wọ́n gbé pamọ́ sí ọlọ́dọ̀ dá padà fẹ́ni tó fọkàn tán lórí rẹ̀ o má jàǹbẹ́ tó jàǹbá rẹ̀ o. inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha ọlọ́run bá ń pa yín láṣẹ pé gbogbo nǹkan tán fọkàn tán yín lórí rẹ̀ dá padà fáwọn ẹni tó ní bí wọ́n ṣe gbé fún yín Islam. eléyìí jẹ́ bó ṣe jẹ́. wọ́n gbọ́dọ̀ yáwó owó èlé ọlọ́mọdé bí ẹni tó fẹ́ fìtọ̀ fọ̀gbẹ́ ni nítorí tá a bá fìtọ̀ fọ̀gbẹ́ àbá fìgbẹ́ fọ̀tọ̀ ṣé ọmọ kò lè má sọ dàbí ìgbà téèyàn jábọ́ lórí igi ọ̀pẹ kò wá rí bọ́sí lẹ́lẹ̀ kàga lórí bọ́sí sẹ́mi pé ọ̀ràn tó kún ọ̀ràn fún wa nù eléyìí jẹ́ bó ṣe jẹ́ àlékún sọ. 然后在。 àkọ́kọ́ ìgbà tí ẹ̀ ń sọ fún màmá pé kí wọ́n ṣe sọ láti wọn ṣe tá a máa sọ pé ẹsẹ̀ ń dùn àwọn tó sì dájú pọ́pọ́lọ́ náà ń dùn wọn kò dùn wọn sọ nítorí ẹ̀ nítorí wàá ti mú yàrá ti sọ lẹ́ kò lè jẹ́ mùsùlùmí ètò sì dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́ni pé ẹni tí sọ láti rẹ̀ bá ti jẹ́ ìdákúrekú kì í ṣe mùsùlùmí apá kan nínú àwọn olùmọ̀ lọ sọ pé mùsùlùmí náà làwọn pè nítorí kò fi sọ láti sílẹ̀ pátápátá so but gbogbo wa náà mọ̀ pé mo ti sọ láti lẹ́ẹ̀kan láàrin kò lè jẹ́ mùsùlùmí eléyìí jẹ́ bó ṣe jẹ́ so eléyìí náà tún bọ̀ mú wa pé kí a tún múra kó le ká tún pàkíyèsí àwọn èèyàn tá a bá mọ̀ pé wọ́n ń ṣe bẹ́ẹ̀ irú wọn pọ̀ lódodo wọ́n pọ̀ tó yẹ pé wọ́n yìí ṣe sọ́láàtì àmì wọn mọ̀ sọ pé mo mọ̀ pé Islam lọ́nà mùsùlùmí lọ ọ̀rọ̀ yẹn ò sọ yẹn adé mùsùlùmí wọn dàbí kẹ́nìkan kú nìsín kó ti jẹ́ kó dipò múrí láyé kí gbogbo yẹn máa sọ pé ó sì ràn Islam lọ́n gba ayé rẹ̀ ó àgbà tó wà ń kó lágbà ókè òun fáìlì rẹ̀ ní sẹ́ńsìn náà kìí sin náà gbogbo nǹkan tó sin kò nítumọ̀ ẹ̀san rẹ̀ náà ní ti ń gbà láyé torí ẹ̀ ó kọ lásán kò gbé ní wàlìjẹ́nà á mo sì mọ̀ pé Islam lọ́nà láì sí Islam kò gbé ní wàlìjẹ́nà ẹ̀dá أشهد أن لا إله إلا أنت استغفرك الله